tagi o ẹ bá gbé o tagi o orí rẹ wàá dé o orí rẹ wàá dé o. ọfọ afẹ ta gangan ló bọ. ẹwà dé ni. ẹwà dé ọmọọba. ẹwà dé ọmọọba. ó fẹ́ kó o fi ẹwà dé lẹ́fọ̀ọ́ kó o jẹ́ kó o jáyà lóde ni. ṣe àríkà àríkà bàbá àrègùn nítorí àrègùn yàtọ̀ fi ń sọ. bá a ṣe ń sọrí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ tẹ́rọ̀ mi pa. ọ̀tọ̀ mọ̀ wí fún àwọn. èmi ò kàn. ẹ kí ni ṣe rí. mo fẹ́ kàn. ọlátòyè ìyá rẹ̀ wọ́n ti fọwọ́ alágbára lójú o. èmi àti pé ọ̀rọ̀ obìnrin lásán lásán lọ́wọ́ bímọ lọ́wọ́ bíbú lọ́wọ́ máa làágùn àtẹ́wọ́ máa dá wèrè lóhùn máa dá wèrè lóhùn. nítorí ìrègùn là á ṣe é sóore. ààrẹ ọba olùkọ́ ló máa ń bá sọ̀rọ̀ báwò. afọbajẹ ìlú yìí ni mí. dákun adéọlá ajéhùn mi kábíyèsí ọba aládé ló larúkọ mọ́ lórí. nbọ kó tó débẹ̀ nǹkan. ọ̀ ń sìrègùn lé mi lórí ni. n ò wá ní sìrègùn torí ìrègùn la ṣe é sóore. bẹ́ẹ̀ ni sísọ lórúkọ tá a pè wọ́n kú. sísọ lórúkọ tá a pè wọ́n kú. ìwọ kú ayé o. ìwọ ayé o. ìwọ àrùn ayé o. ìwọ àrùn ayé o. mo mọ̀ báyìí múlẹ̀ nímú rẹ̀ o. nímú rẹ̀ o. ìwọ ló jẹ́ sí ìlú gbé ọlọ́run mú ọ lónìí ẹ ń bá gbé sáfù ọba <laughs> ó kù yóò ti fọn kò ní yí ó kò ní yí àwọn tó ní ó. owó eléyìí tó kéyìí owó èyí ọ̀há. ọ̀fọ̀ ńlá ló ṣẹ̀ láàfin o. Ah! ikú ní jẹ́ báwọn. bàbá bókú kẹ́ ẹ máa dáná sun ẹ̀ sí wo tèmi kẹ́ ẹ wo tẹ́lẹ́dùà. Ah! orí orí látòyè ọdún tó yẹ kí látòyè òkú náà ló kù alájà sàlámù alẹ́kùn. Okay kì í mú un. kí ni o débẹ̀. ìbòrò sì ní báyìí o ah. mo sì fẹ́ bó láyọ̀. mo kẹrù ọyẹ. ọmọ tó ní ìyá wọn sùn ni òun náà ní fojú kọ òun. fúnra ara yín báyìí lẹ mú pẹtrol ẹ fẹ́ da sínú ilé ìkẹ̀dẹ̀ dáná sí. mi ò mọ̀ í pé ojú ogun nílé ọkọ tí mo lọ. style wo ló ní ju oyin ṣe fún tó ń ṣe fún yín táwa àgùn ò ṣe fún yín. mo máa ń google search àwọn styles tí máa ń ṣe fọ́kọ mi ni. àyàjẹ́ ìmọ̀jì náà ni wọ́n so oúnjẹ ayé ẹ̀ fẹ́ bàjẹ́ ni. ẹ má pa mí lọ́kọ ẹ ṣàánú mi. ẹ ń bá wọn. ìlà wàhálà ń lé mùsùlùmí àlè máa irọ́ èmi rò pé àwa ń wájú mẹ́ka ni. tí alájí bá ti dé máa sọ fún máa níwọ̀ ló set àbúrò mi up. no evidence ẹ̀dà. alaye you go explain tire. alájà wo ló tún ju alájà tèmi lọ́nu ilé kò sí mòjí sọ ọlọ́run orí. Bibi, who's there? Bibi, Bibi, who's there? ẹ̀gbọ́n mi àjàlá ẹ̀ńtíráfù. lọ lóyìnbó. ìlítírèsì làjàlá. àjàlá ò lè ṣe ìbò àbí tátà. mo náà ṣe wá ṣètò ẹ bá débi ẹ ń lọ. Ah, ẹlẹ́dàá ìyàwó sì ń lẹ́yìn. ìṣe ẹlẹ́dàá ìyàwó ni ọmọ ṣe ìbò. Ah. ẹ̀gbọ́n mi ẹ̀sìn lò yójú rún mi ẹ̀sìn ah. mọ̀ wọ́jú kan náà ló pẹ́ sẹ́rùn mi. ọmọlọ́mọ ibo mo bọ̀ tán lọ àwọn ọmọlọ́mọ ah yé yé yé àwọn ọmọlọ́mọ ẹ gbà mí o orí mi orí mi àwọn ọmọlọ́mọ àwọn ọmọlọ́mọ orí mi orí mi àwọn ọmọlọ́mọ àwọn ọmọlọ́mọ orí mi. mọ́kè ọmọ ajíbógundé ajíbógundé mà oògùn ọmọ tára orí ogun oko ọmọ arìnrìn àgbègbò oko dánilẹ̀ mo bá tẹni wá òun mo bá jojú ẹni lè oko àlàkẹ́ ọmọ àfọ̀gbọ́rọ̀ ìyẹlẹ́kọ̀ọ́sọ̀ oko rí àdá. mo sùn mo. ìfẹ́ ẹ̀yin bẹ́ẹ̀ sì ni mo ti sunkún látara ìfẹ́ ó wá sí mi ayọ̀ mi. mo ti sunkún yọ mo ti sunkún yọ ayé ìyẹ ayé ìyẹ ẹ̀jọ̀ mi ìfẹ́ náà ló ìbò ìfẹ́ lọ ìfẹ́ lọ ọjọ́ tó mú mi ara kan mi ara kan mi. ẹ bá ń bẹ́sẹ̀ ẹ bá ń bẹ́sẹ̀ ẹ bá ń bẹ́sẹ̀ ẹ bá ń bẹ́sẹ̀ ẹ bá ń bẹ́sẹ̀ mọ mọ́tà mi o mọ́tà mi o. ìlera ìfẹ́ pọ́lì ah, ti ṣe ilé ayé mi èyí tẹ̀ ń tọ́ra kiri bí ajẹ́rẹ́. ọ̀pá mi ọ̀ lọ. ẹyin sobìnrin sobìnrin tí ò sí ẹ wo ni gan karamọ yín gan pọ̀ jù jẹ́jẹ́ bí wa ni. mo fẹ́ sọ pé ṣe bí ayò lè dàbí ayò. mo ti dá mi. ṣe bí ìfẹ́ ọmọ lè dàbí ah. ìfẹ́ kankan mọ́ra. ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ibi ìgbà yín tọ́jú rẹ̀ ọ̀dọ̀ sí ń bọ̀ta fún yín ṣé ń bọ̀ta fún yín gbà yín. má bọ̀ tá ọjọ́ lọ bàbá tí ó pè yín ó tó dé ẹjẹ́ àmọ́ lọ́jọ́ ògùn kí wọ́n lọ sábà yín lẹ̀. mọ́tà mi o. mọ́tà mi o. spanky. Ah, kò sí. wọ́n yẹ spanky wọn ní ẹgbà fúnra wọn. dádì mi ah, ah, ayọ̀ ń lọ. mo jáde. ẹ̀gbọ́n mi jẹ́ bọ́ta fún yín. ìfẹ́ mọ̀ smáàkì mi kò tó lọ. ọjọ́ sì gbọ́ ẹjọ́ mi bọ́ta fún yín mo pẹ́ orí yóò kú sẹ́kù. ìfẹ́ smáàkì mi. lákàyé àjàlá ni o ó ń rè ìlú èbó kọ́lọ́ láyọ̀ kó bọ̀ láyọ̀ o kí bàálù rẹ̀ kó má forí sọ o kọ́lọ́ ọ̀hún kókóró èkó bọ̀ wá sílé o lákàáyé bàbá mi o sí àjàrà lọ́kọ̀ òsì bọ́ o kó má kù sọ́nà bí èéfín o obìnrin o. obìnrin ẹ̀ lóbìnrin. ah obìnrin o. obìnrin o. ayọ̀ mi o. ọkọ ẹ̀yìn ìfẹ́ èyí bá sí ilé gbogbo ìgbà ní ayọ̀ mọ́ ilé rẹ̀. ìdòtí mo ti sunkún yó. ìdòtí ìṣẹ́jú ọkọ̀ rẹ̀ rẹ̀ wọ́ ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ máa kọ́ ọ̀wọ́ dùnú lọlé ika ayọ̀lẹ́ o ẹ má sunkún o kò yẹ yín máa ẹ máa ẹ máa dún lọlé. ọ̀dà inú wa ẹ̀yin tẹ wá bá wa yọ̀ náà tí yóò dé o wọ́n ní bó ní rọ̀yọ̀ kí tiẹ̀ náà lè dé sí inú òde o. ẹ má bẹ kún sí i ẹ má bẹ kún. ọlọ́ọ̀rẹ́ ọlọ́ọ̀rẹ́ ẹni bí ọlọ́ọ̀rẹ́. ó dà bẹ́ẹ̀ ẹgbẹ́ sọ ó dọ̀bọ̀ ń. ọ̀pọ̀ rẹ̀ ẹni bí o máa lọ mi ò ní dé bọ̀. èmi la ò ní yọ̀ sí. bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. adúpẹ́. ẹ̀yin baálẹ̀ o. ẹ kú àṣeyọrí. àdúpẹ́ àdúpẹ́. ọyẹ àbí ọyẹ wa. ọyẹ wa ọyẹ wa tẹlẹgàn ló kù. sẹ́ẹ̀ni pé gbogbo tá à ń ṣe yìí hmm. nígbà kan sọ àwọn kan rò pé ò lè ṣeé ṣe àwọn olè bá bá àfàṣẹ sí sẹ́ẹ̀ kó ṣeé ṣe ẹ̀yin ò fura o ẹ̀ ẹ̀ fura o wọ́n ní àkíyèsí lágbà ní àgbàtọ̀bá nílà káyà tó yé sẹ́yìn ò rò páwọn àbẹ́ẹ̀ tí ẹ̀ máa fura ẹ̀ rí pé àwọn ará àbúdó kejì àwọn ará àbàkejì wọ́n fẹ́ mọ́ sí bá ṣe ń ṣe ah, o ọkọ̀ lu ọkọ̀ lu wọ́n ń jowú wa ah. kódà wọ́n fẹ́ mọ gbégbèsè tá a fẹ́ gbé hmm. ṣùgbọ́n ó wu kankan kó lè ní agbára bí ẹṣin irọ́ ló kò lè ní. olè ní ìbòlú ìbọn ni. sẹ́yìn pé tá à ń ṣe yìí hmm. nígbà tá a gbé kalẹ̀ tí mo kọ́ sọ hmm. pé bá a ṣe máa ṣe rè bẹ́ẹ̀ ni ẹ̀ ẹ́ pé tó bá yá ní ìsìn gbogbo wa lápapá ni ọkàrí pátápátá yóò kárí wa yóò kárí wa kó tẹ̀ tí ń kárí. <laughs> ẹ̀yin kábíyèsí. ẹ̀yin tó tiẹ̀ wàá dùn mímí inú jù ní wípé orúkọ olúwa yìí ayédáadé ó rò wá o torí gbogbo àwọn nǹkan tá à ń ṣe tó sì ń bọ́ sí létò létò létò létò báyìí ṣe é rí pé ó yẹ ká dúpẹ́ ah, ó yẹ ká dúpẹ́ o. Hmm. baálẹ̀ ọkọ lù <laughs> orúkọ ń rò wá hmm. ìlú ayédáadé ayé ti dáadé ẹ̀rí pé bẹ́ẹ̀ ṣe ń tò ó tí gbogbo olóyè náà ń tò hmm. bẹ́ẹ̀ náà ló ṣe ń dà. bẹ́ẹ̀ ni. <laughs> èmi tiẹ̀ tún wá wo nǹkan kan o. ẹ o ǹjẹ́ irú bá a ṣe ń ṣe fún àwọn tó ń lọ tó ń hmm. bọ̀ tí hmm. gbogbo ìlú fi ń da yìí hmm. kó wá jẹ́ oyè ọlọ́ba lọ́ba ni sẹ́mu pé ó ti kẹ́nìkan. bí ó ṣe máa kàn náà nù <laughs> yóò máa kàn sọ ma pé ètò ní nǹkan ni ihun bá ti létò ìdàrú ah, ètò ní. ẹ rí i pé láìpẹ́ ọjọ́ ìgbó náà ni ọmọ tó lọ lọ tó wá múlẹ̀ lọ tí òun náà bá dọ̀hùn eh. ìgbà mélòó ni àbí o. ọkọ olúwa kọ̀ tá ò mú ṣe bá. Ah, ah, ah. eh, ìdílé bákan náà ni ẹ ta wá ní ìdílé tó kàn báyìí tá a mọ̀. àwa ló kàn ìdílé wa yòó gangan ló kàn kó sọ̀rọ̀ báwo ni nǹkan ọ̀rẹ́ ṣe máa kàn yọ̀tá tún máa máa bẹ̀rẹ̀ sí máa pẹ̀pẹ̀ ẹ̀yin ọlọ̀tẹ̀ dénú ẹbí bíntù báyìí kì í láì fi ẹ̀ tí nǹkan bá ti kan ẹbí ẹ máa rálẹ́ra ẹ máa sọpọ́ọ̀tì ẹ ni àfẹn tó wá fẹ́ ṣòfò dànù nù yín everybody ti ń ṣoríire hmm. àbáwọn ágì kò dẹ̀ bàjẹ́ fáà náà so bó dẹ̀ ṣe kan ìdílé wa yìí hmm. kò sẹ́ni méjì tá a bá wo ṣàkọ̀tún tá a wo ṣàkósì tá a gúgùlẹ̀ kò sẹ́ni tó kàn kọjá ọmọ mi. ìdílé yìí wo ló kàn kí ló ṣẹlẹ̀ sáwọn ìdílé Adéníjì tẹ́ ń pariwo pé ìdílé yín ló kàn ìdílé yín ló kàn ká tó eh. wí ká tó fẹ́ mọ pariwo ọmọ yín. ẹ eh, ṣé mo argue lórí ìdílé Adéníjì ni tó ìdílé wọn bá ti step out báyìí eh. tá a ló kàn sí báà náà ló kàn tọ́bádé sí báà náà ló kàn ìdílé ìdílé tá à ń sọ kò sẹ́ni tó kàn kọjá ọmọ mi. ọmọ yín èwo ọmọ yín Bọ́lájí. stop it tó bá fẹ́ kú kó jìjì má pè Bọ́lájí mọ́ ah. in your life. kí wàá lẹ sọ o. call him Olúwabọ́nà bọ́nà bọ́nà jó. àti gbọ́ idán burner, light burner, expert bọ́nà ah, ah. bọ́nibó burner. jò ó bá ń gbọ́ olúwa burner. i suffer for that guy seriously àti pé kí ló ń ṣe gbogbo yín gan pàápàá ṣé ẹ mọ̀ pé torí ọmọlẹ̀ ẹ̀dá ṣe ń ṣiṣẹ́ ni mo gbajúmọ̀ lọ́tún mo gbajúmọ̀ lọ́sìn gbogbo nǹkan dán everything lọ mo ń blow guy mo ń ṣe gbogbo ẹ̀ torí bọ́nà ni ah. kọ́lọ́n bá mi dúró tìbí tó bá wà kọ́lọ́n ṣe nílẹ̀ rè fún ah kò tẹ́ ikú kẹ́ ẹ̀ dàbí pé mo ti ń ṣe mistake olúwabọ́nà mi mm. kọ́lọ́ máa fi kú pa mm. mo jà lórí ẹ̀ gan ọlọ́run adébà mi gbèdé bẹ́ẹ̀. akúkú mọ̀ náà torí pé ẹ ti wá bí ẹyọ kan yẹn lẹ fi wá kẹ lákẹ́rà tó fi ń rà tó fi ń ṣèdè títí ẹ fi làǹbà ẹ̀yìn sẹ́yìn mọ̀ pé mo fẹ́ gbẹ kódà ó mọ̀ ń bèrè jẹ ni. kò ní dáa fèrè tẹ́ ń gbẹ mo rò pé olórí burúkú lè rè wá ìtẹ̀sẹ̀ fẹ́ gbẹ́ èrè ní àgbẹ̀jù ṣé bọ́nà bọ̀ náà ló fi ń wé èrè wọ́n á fi ẹwé gì láti èmi lọ mo fi ọba mímọ́ bẹ́ẹ̀ má pè bẹ́ẹ̀ ni má pè ń bọ́lájí mọ́ bọ́nà tẹ bá dẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ sí gbogbo anybody inú ẹbí ẹ mẹ́nu ẹ má sọ̀rọ̀ sóhun but let me quickly tell you what ìfẹ́ tí mo ní sí ẹ ló ṣe jókòó inú ilé tó ń wò yìí ilé tó ń wò yìí mm. this is military zone. nígbà wo sígbà wo. mo ti sọ di so olójú ẹbí tó bá lè wá bí family house nílò tó but military so ni mo tán tó so tẹ́bí kan bá fẹ́ wá rí mi bí pẹ́fẹ́ bá mi ní dialogue tí n bá aláwọ̀ yìí ni tó bá jẹ́ wọn family mi mi nígbà ìláyè gbà tó sọ pé ó fẹ́ rí mi please olúwa bọ́nà bọ́nà jó hmm. jó gbọ́. tọ olúwa bọ́nà yín tẹ̀ ń pariwo látìgbà tó kú ti lọ sẹ́kọ̀ọ́ ó dàbí ìgbà téèyàn gorí ẹṣin tó sọ pàkọ́ sẹ́yìn ni tó wálé ọdún. ilé ọdún bíi ti bò ó sẹ́ni tí ò ní ìyá ń dé gbó ẹ̀yìn ni nígbà mo sì ti dé sí yín lọ́rùn lẹ́kọ̀ọ́ kì í ṣe pé ẹ̀yin náà gbìyànjú kò sí sẹ́ni àìwá ṣiṣẹ́ nìsín ìsáni sọ yín di sẹ́kìn mọ̀ ṣe yín ah, káàtì kọ́kọ́ dúpẹ́ fọlọ́ lórí ilé iná inú mi dùn o. à ah, inú èmi náà dùn ah. bọ́lájí inú èmi náà dùn sọ mọ̀ pé irú nǹkan tó ń sọ yìí òye sọ ń tíátà ọba wọn kọrin akànrin ní gbèrègbè òkè àwa wá sí di audition wọn wá mọ bóyá gbalagbala rẹ àbí ká sọ pé ẹlẹ́dàá lu wa ló tẹ̀lé ọ débi tá a fi wá rí wo tán bá wá fọ́ fáyé bọ́lájí ìwọ ní kọ́ ọmọ ń tọ̀ ń ṣe o hmm. torí bọ́ tẹ̀ ṣe wà ọtí blow bọ́ọ̀rẹ̀ ṣiṣẹ́ blow yẹn èmi ni manager báyìí èmi kò sin kankan mọ́ gbèsè ayé mi. ẹ mọ̀ ti ẹ ti yín. mo ti láti sí tí mo fẹ́ manage. Ah. ẹ ah, mo ti láti sí tí mo fẹ́ manage. ẹ jẹ́ kí n kọ́kọ́ blow náà. o ti blow already. Ah, ẹ amọ́bọ́lájí agreement la jọ ṣe yìí o torí pé mo ṣe ti di manager ọ ti blow gbogbo ẹbí wa ti blow èmi náà ni màá manage títí títí tó máa fi pààyàn. àṣọ ti yọ. ṣé gbàdúrà kí n ṣíwájú yín kú. irọ́ mi ò sọ pé kó ṣíwájú mi kú I'm a manager you are artist kó wá sílẹ̀ tí ọ wà di pé owó wá dé ọwọ́ ara bros bí kan ọwọ́ lọ lẹ́kí ó fèmí lẹ̀ sango bọ́mbà bros bí ó yà ni o kẹ́ padà tó ẹ̀. ẹnu ní sùúrù téèyàn bá ti blow oríṣiríṣi àwọn èèyàn ni mo fẹ́ rìn pẹ̀lú èèyàn o ṣé táwọn kátà bá pè mí láti lẹ́kí nìsín ṣé kí n mọ̀ lọ sọ́dọ̀ wọn. àkàtẹ́fẹ̀ ni ah, máa ní kí wọ́n máa lọ lẹ́kí kémi sì dosí sango who is manager èmi ni mama níjẹ tó máa fi kú. ẹ tẹ̀sí jẹ́ kí n kọ́kọ́ blow náà. ó ti blow already ṣé mo ah. ti fún ọ ṣe bí wèrè ìwọ ni kò máa tó fẹ́ kanu script jàre ó nìyẹn ní sinmi òun ló tún fẹ́ máa kó máa jalè. ẹ ẹ script àti sin ìtàn fún mi. ẹ ẹ sin ìtàn wa fún ọ ọmọ kà bí gbà téèyàn ṣe bible study ní báyìí nísìnyí ọmọ kà lọ́sàn-án lóru èmi àti láti ẹ̀ ṣe training ìwọ máa ṣe wèrè èmi máa ṣe babaláwo. ṣé wèrè ni kàrákítà mi nù bí ni àbí kí ah bá mi. ah hello bá mi. ah bá mi nǹkan <laughs> kún yín bàbá ilé náà ti gba script bá mi mọ̀ ń gbọ́ yín ẹ̀ sà. sílẹ̀ mo rò pé ẹ̀ tí wà náà irọ́ irọ́ irọ́ òun ni bánsà tó ní yóò ṣe bí kan bánsà kìí Daniel ìyá máìjì sòlówó bọ̀bọ̀ máìjì sòlówó tòlè hmm, ọlọ́mọ àjọ. àbá mi ẹ má bínú jàre ẹ̀yin ẹ̀yin kókó lè kóńkó èkó kó sábà mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan ní tó ṣẹlẹ̀ ni pé ìrìnrìn ìrìnsẹ̀ láti ìjọ́njọ́ yìí àmọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ à ń ṣàjọyọ̀ ṣẹ́ni mo ṣe rí lọ́ọ̀ni. bẹ́ẹ̀ ni ẹ bọ̀dá mi. ẹ̀gbọ́n mi sì ni wọ́n bá mi wá bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi àjà ẹ bá bá ẹ bá bá mi sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ báyìí. ah ẹ ló bọ̀dá ẹ wà á ìdúpẹ́ ara ẹni ẹ mọ̀ bí àbúrò mi ló jẹ́ bí ọmọ ló jẹ́ á ti blow ẹ̀yin ẹ kó àwọn èèyàn jọ ẹ ṣe fàájì lọ. Ah, ah. Ah, ó ti blow ó ti blow bọ́dọ̀ ẹ mo ti gbọ́ ẹ ṣeun <laughs> ẹ pé o ti rí oríire ti sáyé <laughs> congratulation. <laughs> ẹ ṣe nǹkan kan mi ẹyin kí wàá ní róòlù mi ẹ ṣe rántí róòlù ẹ ìwọ nísìn so eléyìí ni ká yà o ti understand àwọn ti ya eléyìí kò ní ká yà àwọn èèyàn máa di tautology o ti understand so that's good ẹ kọ so now young man this is what we are doing jẹ́ kọ́rọ̀ mi yé yín sàn ṣe rí ẹ̀yin lẹ jẹ gbèsè tẹ́ ẹ̀ fẹ́ san sọ ẹni tẹ́ ẹ jẹ gbèsè yẹn wá sí yín lówó ibi tágímẹ̀ntì ẹ ti ṣẹlẹ̀ ó ti fún kàrákà yín lọ́rùn tó ti pa sọ ẹ máa nìṣó lọ́rùn lọ́ọ́ máa jà ẹ ti ọdí sẹ́mi sọ àwọn other actors náà wà ń bẹ tá a máa fi jọ ṣe scene ọ̀hún yẹn ṣó ti yé yín báyẹn so are you good. ẹ ẹ eh, um, m sorry pm who is the killer please. i am the killer sir he is here sir mr bolaji. you are the. i am the killer please come over please. Um, ojú yìí ṣojoojú tí mi ò mọ̀ ṣe ti máa ń ṣe fíìmù tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ ni máa ń ṣe fíìmù tẹ́lẹ̀. ẹ ti ń ṣe fíìmù tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni sà. àwọn fíìmù wo lẹ ti ṣe. ah mo ti produce fíìmù tó pọ̀ gan sa. irú àwọn múvi wo lẹ ti wá ṣe. ṣé kí n mọ ka táìtù fún yín ni. ẹ jẹ́ ká kí n mọ̀ mo kàn fẹ́ wá àwọn fíìmù yẹn bí a mo ti wò rí kí n lè wá acting capacity yẹn. ah èmi ni mo ṣe òfò. ẹ bẹ́ẹ̀ ni òfò èmi ni mo tún ṣe àdánù náà òfò àtàdánù. bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ ṣe. mo tún wá ṣe ẹ̀yin àgbákò kirikiri. ẹ má wọrí ẹ má dá ọkọ àwọn fíìmù tó kù mọ́ mo ṣọpọ àwọn fíìmù because ká ní tìgbàlódé ti ọwọ́ bí ni àti máa wò ó ẹ bọ̀ kí ló tẹ̀ wá rí yín ní location rárá látijọ́ yìí. ẹ mo mo mo mo sinmi mo gbọ́lúdé ni n tó ṣẹlẹ̀ ní pé ńgbà mo ń ṣe fíìmù ńgbà àwọn kan jẹ mí lówó ẹ mákẹ́tà mi ọláyé àti samako àwọn náà fún mi ní depression tí mo ṣe tí tí wọ́n fún mi ní pressure mi àtàwọn family mi mo á ní kí n lọ rest here dì mí. ok ok it's fine it's fine mo believe pé ẹ lè ṣe ẹ bọ́ bá ẹ bọ́ bá ṣe rí ẹni yìí mo fẹ́ kẹ́ bíi kílẹ̀ pé wọ́n tọ́jẹ́ yín lówó yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ samako àti ọláoyè. ẹ yí bi samako. ẹni kí ló ṣẹlẹ̀. ẹ ah, má bínú mo rántí wa. acting ni àbí ah. you are a good guy you can do it. thank you director. ẹ yí bi samako àti ọláoyè. ó wàá jẹ yín lówó kò fẹ́ fún yín. ẹ sà ẹ sún mọ́ bí kí n sáyé nájú. ok sir. ok thank you. ẹ súnmọ́. ẹ yí bi samako. ẹ wo gbogbo àwọn pains. Ah! agony yes wàhálà tó fún yín nígbà tó jẹ yín lówó yẹn ẹ súnmọ́ ẹ fún lọ́rùn ẹ gbẹ́sẹ̀ kọ this man can do it yeah. i believe in you eh? uh -uh. let's go let's go guys. jọ́tọ̀ wọ́n ní lines wọn àbí. Eh? ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀rí fún mi lọ́wọ́ mi fún mi lọ́wọ́ mi ní ká ti bẹ̀rẹ̀ ẹ̀sìn àwa padà sí master ẹ̀bọ̀ action ẹ̀bọ̀ bẹ́ẹ̀ kẹ̀wọ̀ because wípé ti wà in mood. benza benza. okay go benza. okay body for me go. roll thank you. standing Benza. sir standing Benza. sir. okay quiet please quiet. roll. ten slate slate five.

kọ́ọ̀tì Mr Bọ́lájí kọ́ọ̀tì Mr Bọ́lájí kọ́ọ̀tì dàrẹ́. Mr Bọ́lájí Mr Bọ́lájí ah, ah, ah. ẹ ti pààyàn. àràrà pààyàn bíi tí bó o ṣe bá jọ àti ni ẹni rírì ọlá oyè àti sàmákò. ẹ ṣe ìgbà tí mo wá fi yẹn pìpì ẹyin ṣóun ni wọn ni ṣọ́ọ̀bù ilé wọn ni. ẹ ti pààyàn ó lè pààyàn ilé pààyàn. ṣé mo lọ Mr Bọ́lájí Mr Bọ́lájí. bí ẹ lọ jẹ́ ká gé wọn bí ẹ lọ jẹ́ ká gé wọn. ló ṣẹlẹ̀. wẹ́ẹ̀ kan ti bá sọ. owó tó fẹ́ fún mi kọ. kí ni mo ṣe ọ̀sán ràn ọkọ wa bà tèmi jẹ ni ẹ gbogbo gbà owó owó mú wá mú wá mú wá mú wá láti bíi seven months náà láti ń try òun ni owó yìí náà ni owó yìí náà ni òtítún dé nísìnyí jáde tá ṣe máa fún ọ lówó. fún mi lówó náà mi ò lè ṣe anything tó bá fún mi lówó. ó dà nísìnyí báyìí káàtì wa sọ pé ok mo broke kété wa sọ pé ká ní mo broke wọ náà wò báńkì sàn parọ́ wọ náà wò fifteen thousand ló kún láka. ẹ eh, send fifty thousand yẹn náà. mi ò gbọ́. mo ní kó Ah, ẹ. Ah, kí ló dé tó dájú báyìí kí ló tó dájú báyìí ẹ kí ló tó dájú báyìí. kọ́kọ́ sẹ́yìn dẹ̀ mo ní fún handbag for grand. ọ̀dà sáà máa pe àkáàdì nàmbà àmọ́ tó ń ṣe fún mi ò dáa o ọkàn mọ́ pé torí pé mo nífẹ̀ẹ́ sí ọ náà ni o. Ah, èmi máa ń rí. Ah! Ah! bọ́lájí sórí rẹ̀ ò pé ni ṣé ọ̀ ní mọ́nà pé yan bóyá àwọn èèyàn wà nílé ó lọ sí ọkàn sáré jáwé gbọ́n wèrè tí mò ń bá wí. èwo ló ti gan ah mo ti mi ti mo ti gbàgbé ibi tí mo ti ṣe wìrìwìrì mi ti lẹ̀ kí ló ṣẹlẹ̀ tó ti fẹ́ lọ ibi iṣẹ́ ẹ ọkàn mọ̀sáré já wọlé ọ̀tẹ̀ tún lè kanlẹ̀kùn ọ̀ ní maná ọ̀f ẹ̀ ń ta ni. ẹgbẹ́ dákun torí ọlọ́run torí àná ẹ̀dá fún ẹgbẹ́ ẹ̀mí five thousand. five o lè rí five kọ́bọ̀. ẹ fún mi fẹ́ iná ń fún ọmọ kòkó ẹ̀mí five thousand kí mọ̀ kí ni bá bá bá kọ́ lọ. kó sì kó kó kó bọ́ tajà rí. torí ọlọ́run kọ́sì kó kó ọ̀nà ẹ̀rí wọn nara. iná ń jọ́lọ̀ fún ọmọ kòkó. iná òbúrí ẹ̀ wọlé ń jó ah má bínú jàre àbúrò mi ni. why you no close door how you don come off my cloth nkan. ẹ ara ló ń ṣe mí gbìrìgbìrì jẹ nọọtì ó lọ bọlá ó sàfẹ ó ní. ẹ eh, láti tèmídìrè division headquarter ni mo ti wá. Ah, ọlọ́pàá. ẹ eh, ẹnu ẹ má bẹ̀rù ẹ má eh, bẹ̀rù. mi ò bẹ̀rù. ẹ a gather information kan wípé ẹ̀yin ni ẹ̀gbọ́n Bọ́lájí Ìbàdàn ni ó ń gbé sọ̀rọ̀ mi yẹn ẹ kàn má bá wa dé station um, actually bọ́lájí gangan là ń wá ah, eh, ẹnìkan tó ń jẹ́ bọ́lájí ó ṣẹlẹ̀ wípé níbi tí wọ́n ti ń ṣe fíìmù eh, ó ṣàṣemáṣe láti fún yàn kan lọ́rùn pa níbi tí wọ́n ti ń ṣeré ṣẹ́gẹ́ tó gbàtí ìṣù yẹn ṣẹlẹ̀ àgádà gbogbo um, information nípa ẹ̀ ará àdírẹ́sì ẹ̀ àdìpé bíbá ni ó ń gbé ìdí nìyẹn tí mo fi wà ní ibi báyìí. ẹ ẹ ẹ sọ́rí o eh, tí mo bá gbọ́ yín dáadáa ẹni bọ́lájí tó ń ṣe fíìmù ó wá fún yàn lọ́rùn ẹni yẹn kú ní pátápátá àbó kú nù fíìmù. lójú ayé ni sáà. Ah! ẹ ẹ ẹ ẹ ẹ sẹ́rí bọ́lájí tí mo mọ̀ tó ń ṣe fíìmù inú ilé bíbá ilé yẹn bíi labour làjọ jẹ́ síra wa labour wọn gbalẹ̀ àwọn náà gbalẹ̀. ẹ má bẹ̀rù nínú information tí mo gather a rí i pé àbúrò yìí ni pẹjọ ń gbé ni. àìkọ́ ah, ah, ah, ẹ̀ sàbúrò mi ẹlẹ́gbọ̀n àdúgbò ni mi èmi ò tún ṣe ẹlẹ́gbọ̀n àdúgbò ẹlẹ́gbọ̀n ní eh, compound àìkọ́ ẹ̀ sàbúrò mi àtàn sókọlà ni sẹ́yìn ní kò kọlà gbogbo ẹbí mi ló kọlà ọmọ kókó tán bá bí ilé wa báyìí wọ́n sá kẹ́kẹ́ sílẹ̀ kẹ́ni ẹ̀mí ò mọ̀ ẹ̀yìn. ẹ ọ̀nkú eh, eh? ṣẹ́rí ẹ ti ń gbọ̀n. irọ́ òru mú mi ni. ẹ̀yin kọ́ ni ẹ ṣe àṣemáṣe. èmi ò tẹ nébọ̀ ni. ẹni tí wọ́n pè láàbùrò yín akọ̀nídìí ah. ń ka àkọlẹ̀ rí òun mú ni. Ah, ọlọ́pàá mo ń sọ kí ló dé bí mo ṣe ń kọ ẹ̀ ń parẹ́ bí mo ṣe ń kọ ẹ̀ ń parẹ́ àní kò ń ṣàbúrò mi mi àtànṣe ẹ̀ akànjọ ń gbélé òun gbalé mi náà gbalé ni. ṣé pé nébọ̀ yín lásán ló jẹ́. Ah, ṣé ẹ ǹgbàtẹ́yìn náà dé ẹ sọ pé eléré ó ti lòdì eré o ṣe mọ̀ pé òdeere ni wọ́n máa ń lu bàtà pa sí bóyá kẹ lọ lu pa sọ̀hún. àárí náà ni. ẹ rí ẹwà kẹrin àwárí lóbìnrin wà nǹkan oṣù ẹwà kẹrin àtàn sẹrí ẹ má béèrè lọ́wọ́ ẹnìkan kan ládùúgbò yìí mọ́ olórí burúkú ni wọ́n ó lè já àwọn náà máa sọ fún pé kó sá lọ ẹ má béèrè bó ṣe jẹ́ gangan èmi nìkan tẹ́lẹ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ mo ti sọ fún yín àmọ́ bẹ́ẹ̀ sẹ́ lọ́ọ̀yẹ̀ ẹ̀yẹ́ máa lọ police station straight ni mm. so ti yẹn ibẹ̀ ni ibẹ̀ ah. yẹn. títì ni ó wà yìí. ẹ ẹ ẹ títì ni kò sí nílé àló ti lò dé eré ó ti lò dé eré ẹ ẹ máa wá àwọn eléré wọn káàkiri. ok ah. ẹ ṣe gan. ẹ àwa yẹn. tàbá ní ẹni ìbéèrè kankan ẹ jọ mo lè tún padà wá bí. Ah, ẹ ọ wá sí kẹ má bẹ mi náà ni sẹ́rí mi ẹ bí mo ṣe wà yìí bíríkìlà ni mi iṣẹ́ máa ń gbọ́ àtàwọn àṣẹ gba kọ́ńtà mo ṣe lọ nísìnyí ó lè tó sùn mẹ́rin àbí nǹkan àmì building materials building materials lèmi sí. Okay, yeah ẹ pẹ̀lẹ́ sà ẹ eh, eh, eh, ẹ má béèrè lọ́wọ́ ẹnì kankan mọ́ ẹ̀yẹn kan sáà mọ́ lọ tọ̀dọ̀ yín ẹ pẹ̀lẹ́ ẹnì ẹ̀ dẹ̀ kú. Ah, lórí burúkú ni bọ́lá jẹ pààyàn. Ah, ẹ ìfẹ́ ó yá ajá máa wọlé lọ wọ́n wá béèrè yẹn ni. ṣé òun fẹ́ gbé ẹ̀gbìn ṣá. Ah, kí ló ṣẹlẹ̀ àwọn ẹlòmíì ò mọ́sẹ̀ níṣẹ́ o báwo ni nepa ṣe máa máa pèrè lọ́lọ́pàá. ọjọ́ tó bá rí mi má sùn mọ́ mi o so criminal ni wà tàbú ẹ ó fẹ́ bá mi sùn so that ó ah, ah, fẹ́ bá mi sùn so that ó lè pa mi àbúrò ẹ ṣe pariwo àbí. Ah, bébì eh, kànáyọ kànáyọ. Hmm. kànáyọ kànáyọ kí ni so apààyàn ni wà tàbú ẹ. irọ́ props ló pa kò ń ṣèyàn. props ló pa kì í ṣèyàn àbí mi ò gbọ́gbà tó ń sọ ni. Eh, máa pariwo ọlọ́pàá yẹn lè máa ti lọ jìnnà. èwo lọkọ mi. jẹ́ ká wà lọ yanjú nípa. yọ ojú kí ni wọ́n ah. bẹ́ẹ̀ mi ṣe wáyé o eh. ẹsẹ̀ mi yìí mo ti fi ń rìn lọ lé mi ọlọ́run ṣeun pé a ò tí bá mi sùn. wọn náà ṣe rí ó ṣe mí ṣe pé fún yàn lọ́rùn pa ṣé báwọn náà ṣe bèbí ló yẹ kán gbé fún kí ló dé tán ló èèyàn fún bros. Ah, kò sí wàhálà. Ah, ìjà wọlé a máa jà. wọlé lọ sí bo pẹ̀lú gbogbo nǹkan tí mo ti gbọ́ yẹn nílé ayé ẹ má pè mí mọ́ o ṣó ti gbọ́. ẹ eh, wá. kí ló ti fẹ́ sọ. mo tiẹ̀ jẹ́ wọ́n ó dà pé orí ẹ̀ ń yí ah. mo ti sọ fún ẹ pé nílé ayé ẹ ṣé òun gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ má pè mí mọ́ ah. o fẹ́ pé mo ṣe pa àbúrò ẹ náà. sweetie baby ah balaji bá tèmi jẹ ẹ máa yọ ọ̀nà méjì mo wá sí tarugẹ́sàn kan tí mi ò mọ̀ pa ẹ̀ tí ala máa gbé ní sálẹ̀ kékeré àmọ́ máa gorí ẹ ẹ gbọ́n wúrà dáadáa tí bọ́lájí kò mí sí èmi kó mọ̀ tẹ̀jẹ̀ pé olùsífẹ́ tẹ̀ lọ́lọ́pàá yìí pé ah, àbí ẹ̀gbọ́n ẹ̀ ní lóòótọ́ bọ́lájí mo mọ̀ sí ẹbí ni o láti kékeré bọ́dà mi ni o gbọ́mọ̀ tí mo ra wọn pé Bọ́lájí kò òun ló máa ba ayé ẹbí wa jẹ mo sì ń sá fún mo ń sá fún mi kékeré kankan dà wá pọ̀ ẹ mọ̀ wò ó ẹ mọ̀ wòran à ah, ìwọ lọ́hùn mo mà ti parọ́ pé à ah, ẹ̀wọ̀n justice hmm. ẹ èèyàn gangan mà ló ló pa ọlọ́run ṣe mo ti ní mo lo oṣù mẹ́ta bó ṣe Ghana bó ṣe bìkan mo já padì èmi ò ní máa justice ní police station ọlọ́run ní jẹ́ ojúmọ́ re ni o ojúmọ́ re ni ojúmọ́ re ni o ojúmọ́ re ni ilẹ̀ tó mẹ́mí lé ni o ojúmọ́ re ni ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ re ni orí owó owó lọ olúwa bọ́nà bọ́nà rọ́ọ̀sì bọ́nà jọ smart burner smart lọ́mọ unbeatable child. ẹwù wọn ti beat me ebu. hello i'm now a beatable child. kí ni mò ń wò yìí ìgbà wo lo change religion. same religion ni mo ń ṣe. láéláé o ti di ṣẹlẹ̀ bàtà ẹ̀dá. bá mi ṣe mọ́ pàrọ̀ fún yín mo ń lé nǹkan kan lé mi mo ti wé yín oko mo ti wé yín oko. wọn bá jọ please fóònù yìí ó ń ring. ẹwẹ ẹgbẹ́ mi ọba kọ́lẹ̀ mi lọ ẹ má ká wọ̀nyí orí mi kú mo ti wọ́n. ẹ̀gbọ́n ah! ẹ ló pè yìí. ẹ má o. kí ló dé ẹgbẹ́ mi lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ gbé o. alẹ́ gbọ́n ẹ ló kọ́ọ̀lù wọlé kí n má gbé. bá mi ẹ mọ̀ gbé. jẹ́ kí n gbé. ẹ bá mi ẹ mọ̀ jẹ́ kí ti yín ọgbọ́n bí o. ẹ mọ̀ gbé. mo close mọ ibi ah. jẹ́ kí jẹ́ kí tí mi gbọ́ bí máa rí. ẹ lò ó ti dé ó ti wà ń bí. ẹ wo Bọ́lájí ti délé kò yẹ kó délé láyọ̀ o ọ̀rọ̀ mo ṣe gangan kọ́ o ṣé Bọ́lájí sọ nǹkan tó ń ṣe tó fi sá wálé Bọ́lájí pààyàn ó wá sá wá sílùú àwọn ọlọ́pàá ṣe wọn wọn á ń bè mí wọn wá mú èmi tí wọ́n bá tún padà wá tí wọ́n bá padà wá mò ń mú ọlọ́pàá bọ̀ má gbéjọba wá sílùú àtẹ̀yìn o àti bọ́lájí gbogbo ẹbí ni ó ṣẹ̀wọ̀n o ah, ṣé mo wá parọ́ ọmọ ni ẹ sì ní bọ́lájí pààyàn ah, ẹ sọ fún bóyá kó máa bọ̀ ní police station fún rẹ̀ kó wá fi rẹ̀ lẹ̀ o ṣé kí n máa jìyà oníyà ni ah, ó pààyàn ó pààyàn. ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì eléyìí tó tún wá jẹ́ ẹlẹ́ẹ̀kejì tó tún ṣé mo pé bọ́lájí fẹ́ pa òtún fẹ́ pa èmi báyìí kí ló dẹ̀yìn àti Bọ́lájí bẹ́ẹ̀ pa mi mo ti mú nǹkan ẹ bọ̀dá tí mo ti gbé ọmọ wọlé ìbèrè lọ́wọ́ Bọ́lájí is weakness níbi tí mo fẹ́ dà nǹkan sí kí n dábàá ni mo gbọ́ kòkòkòkò ọlọ́pàá láti bíi five hours ọmọ tí sálọ nísìn ẹ sọ bọ̀dá ẹ sọ fún Bọ́lájí sẹ́ẹ̀ ah ẹ sọ fún Bọ́lájí ẹ dẹ tí bá ti kú ẹ tí bá fi lè kú báyìí ẹ̀yin lẹ pa mí ẹ̀yin àti Bọ́lájí because i'm dying already. Ah. mo mọ̀ pé ẹrù ń torí jẹ ọrùn yín lọ tẹ́ bá gbọ́ inú yín ó bàjẹ́. ó ṣèèṣì ni mọ̀mọ́ ọ̀hún pé tá a bá ka ọmọ inú ẹrú ọ̀bàjẹ́ tá a bá sì kẹrù inú ọmọ mi náà tún bàjẹ́ bàbá ẹ̀dá kẹwé fi inú yìí mọ̀mọ́ èsì yá mi lónìí. wọ́n ní kó kàn fi kinní yẹn ṣe audition kó dẹ̀ fi ṣe bí rìásà kéèyàn kan fi ṣe rìásà lásán ó dẹ̀ tán ètò reality ó dẹ̀ pa ẹ nìyẹn. ìwé yín ò fún yín ẹ mọ̀ pé bí ó ti padà rí nù In ìgbọ́ court ìgbọ́ court. ó wá dúró de court. àti wọ́n ti ń pè tipẹ́. wọ́n ti ń pe court yẹn bẹ́ẹ̀ tí ó fọkàn sí. lọ́wọ́ náà bàbá òun bàbá òun kò ní long life and prosperity ni. ok ọdún ẹ náà ti wá ní kó short life ẹ. ìbọ̀kẹ́lẹ́ mi kúkúrú ni báyìí. ló bá pa á. ìwọ mi. kí wàá ló mú ẹ tó fi rán. mo sá kú. that's all right but ó lè pààyàn. ìwọ mi báyìí. Ah, bẹ̀ máa àbó òrìrì ó rí pé ẹ̀mí mímọ́ ń rìn ní ìsìn wa wò ni ẹni tẹ́mi gan ò gbèrí gan lónìí gan ẹ̀mí ìlú a ní kó wá wò ó tútù wá mú mi ara mi wá ṣe gbé bá ṣe yẹ. ẹ̀mí mímọ́ ń rìn. bẹ́ẹ̀ ni ara rí ó ṣe gìrìgìrì ń gbọ̀ fẹ́ dà sí i àbí wọ́n fẹ́ dà sí kọ́lá rẹ̀ ń ṣe gìrìgìrì omi dán ló sóòlù nítorí pọ́kọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó ọwọ́ aṣọ àìrí kárí ilé àjàlá ń bẹ ìlú èbó ń ṣe wàhálà wo èmi nílùú òyìnbó kan sórí tí n bá ti dọ́dọ̀ àjàlá mo kàn sí pé olóbìnrin lé o kọ́ fi àkátá torí o ti di gbélé pawó èmi kó sì dọ̀kadà gbáyé ní mu ọ̀gùn ọmọ ṣe o téèyàn ọba jọ pọ̀lú ajé ń tọ́ lẹ́yìn dákúrẹ́fẹ́ léèṣe tọ́fà nǹkan wo wo bó ṣe rí ó sọ pé kònú aṣọ lọ́wọ́ àwa wí tá ìwà wí irúgbọ́n rẹ ti wá bàjẹ́ tí yóò bá tiẹ̀ wà lọ́kọ́ sí nítorí ẹ̀kọ́ ọ̀fẹ́ nì eléyìí tó yẹ pé ẹ̀yàn yọngidú lásán ni ó dùn òtún ṣòṣì bọ́ bá wẹ̀ kò ní fọnu bọ́ bá sùn lálá lójú lálá nílò àdá gbogbo ara abíyá ẹni gọ́ọ̀tà yìí ó ìwà ń gbá sí ìsọ̀lọ́ ńlára ọ̀wà arọ́kọ tó fẹ̀mú bó o ṣe dáa tó èmi ò ń bò ní wọ́n náà dáa sí túpẹ̀gì ń bò lọ́ dáa sí sọ̀rọ̀ adékànbí ṣú ara rẹ. ìbéèrè ni adé ò kàn án o. adékànbí ṣú ara rẹ tó o ṣojú bí ẹni tó ní yellow fever adékànbí ṣú ara rẹ à ń sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì à ń sọ̀rọ̀ ọ̀sìn tá a ti ń bọ̀ à ń sọ̀rọ̀ bí ẹ̀mí mímọ́ ṣe ń lò wá o sọ pé ńgbà tí mo fẹ́ ṣe kinní lára mi ṣe gìrìgìrì ṣó o mọ̀ pé o mọ̀ náà àìmọ̀ náà mo fi da ilé mi rú o mo fi da ilé mi rú relationship mi tí mo ti ń kọ́bọ̀ látijọ́ yìí mo wo, ó adékànbí ṣú ara rẹ o. èmi ọ̀rọ̀ pé ṣọ́ọ̀ṣì ẹ fara balẹ̀ jẹ́ sọ tèmi tẹ́lẹ̀ yín tẹ̀lé ra bí òbúlọ̀kù sí tí ń dúró lọ́ọ̀kan jẹ́ sọ́ọ̀bà tẹ ìwà ìjẹ́ tó lè darapọ̀ mọ́ra wọn ni olùsí aláìmì tọkàn bí wọ́n ṣe wà yìí tí wọ́n bá jẹ́ olùsí ọmọ rọ́bà ní orí ẹ̀lásìrò àwọn fífọ́ ránṣọ ọwọ́ àti sọkìnrin ẹ̀gbọ́n ti ń fọmọ lọ́mú ó ti wá tẹ̀ ọ́ tẹ̀ ọ̀yàn ọkọlọ gírin ṣé n tó yẹ kó o fẹ́ rè wo fìlà bí àtẹ̀kàn sọ́ọ̀bù sẹ́lẹ̀ ìjọ́jọ́ sọ́dà. kí ni nǹkan tá à ń sọ nǹkan tá à ń sọ òòlọ́ tó bu nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí à ń sọ pé kẹ́mi mímọ́ ṣìyàn nínú kí wọn dẹ̀ sí kí ni kó gbọ́ lóhùn gbọ́. Ah, mo dáhùn ah, olùsítọ́ fẹ́ já sọ̀rọ̀. ó dáràn náà ni olùsítọ́ ah. iná ẹ̀ já sọ̀rọ̀. ṣé olórí ibu ni ọ adékànmí olórí ibu ni ọ tó sorí pàpàlà jẹ́ orí rẹ̀ bó ṣe dàbí ibi pákó tó dàbí plywood kí ni kó o dá síbi kankan. ẹ̀sọ́ ti tán àti fúnra yín. a fúnra wa ní ìkọ̀kọ̀ sọ alára gbígbẹ ó jẹ́rọ̀jẹ́rọ̀ kò jọ lára rẹ̀ olóbrátọ́nìkì ó sọra ó gbẹ̀kú ni. inú mi ti wá dùn ǹlẹ́ o oníkíní pandora lòkè arágbó ojú gbẹ ẹsẹ̀ gbọ́ kiri kan sọ àwárí kan tó fi fẹ́lẹ̀ olòṣì oníranù kọ́ládì àgbọn para o kò rí nǹkan tí wọ́n fi máa lò ọkùnrin sọ̀rọ̀ ẹnu rẹ̀ tó ń rún olòṣì afọnumọ́fọnu aláìlá láàfin ẹ̀sẹ̀ wò. ẹ̀yin lẹ́yìn kìlómítà ni kò ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni kájíjà. má jà yẹn láwùjọ ṣe ṣe wà kíkọ. ẹ lè jọ lọ adínkò bí ẹ adíòsí adíòsí adíòsí kàwé. ṣé má ni mo understand to me. yes sir. ẹ kíra ẹ kú oríire. dúpẹ́ ọlọ́pàá báyẹn ti jí ní kó máa. god thank god ṣe ẹ but ẹ má bínú sir. kí chances of total recovery ẹ jọ like how fast how soon. ṣe rí mi kì í ṣe medical person àmọ́ according to nǹkan tí doctor sọ fún mi fifty fifty ni tí wọ́n bá wà kó ma ṣe get so adúpẹ́ pé kò pẹ́ kò jìnnà eléyìí ti dìde. ọlọ́run ṣé wo tó jẹ́ nókó èèyàn lọ́rùn ah, ọlọ́run ṣé o. um director my advice ni ṣé rí tí ẹ bá ń gba àwọn èèyàn sí fíìmù yìí yẹn ẹ máa gba àwọn tó wà professionals kí pé kí n kọ́kọ́ sá kúrò láàárọ̀ kó escape kó wà darapọ̀ mọ́ yín nìsín ká ní pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹni ẹ gbàbẹ̀ lọ kí ló bá máa sọ ṣé kọ́ ló ń ṣàánú wa ni sá kọ́ ló ń ṣàánú wa ni ṣé ibẹ̀ ṣe ń wò mí mo mọṣẹ́ o kò yé mo mọṣẹ́ mi even mo wà lára àwọn táwọn èèyàn máa ń fẹ́ bá ya fọ́tò ní títì tí ó bá ń ṣe pé ọlọ́run gbé tó ṣẹlẹ̀ dé ọ̀nà normal day tẹ́yìn tèmi àti ń bá pàdé títì ẹ̀ máa sáré yọ fóun pé àdìrẹ́tọ̀ tó direct fíìmù ńlá. ẹni tí ń wo yorùbá ni máa ń wò so kò fún mi láǹfààní àti mọ púpọ̀ náà wọn. kí ló kàn yín. kí ló tẹ̀ ń kó kọ́jọ́ ìlú wa ẹ wo ìlú iṣẹ́ ìlú wa. kò sí wàhálà. wọ́n á gbé nǹkan tó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ni ọgbà wa lè bá wà báyìí sá wọ́n máa wà ń bẹ́ẹ̀ náà last time wọ́n sì máa wà ń bẹ́ẹ̀ ṣé àlàyé mi ṣó ń yé yín lọ sá ṣé iṣẹ́ tèmi ni wípé kí n dé kí n direct film ìgbà míì tí n bá wo story lọ báyìí tó bá rí báyìí èmi iṣẹ́ tèmi ni pé kí n dá padà kó bọ́ sí hmm. àárín tó máa fi dùn mẹ́yìn hmm. ó ti yé yín báyẹn fíìm ẹ eh, ok kò sí wàhálà sá so now but àwọn tó wà ní dìpátímẹ́ǹtì tí ó yẹ kí wọ́n mójútó àwọn cast hmm. lẹ́yọ kọ̀ọ̀kan tó yẹ kó béèrè lọ́wọ́ ẹlòmíì pé ṣo ní madness certificate tó yẹ kó béèrè lọ́wọ́ ẹlòmíì pé òkè ṣé orí ìtìẹ ò tí ì yí rí àwọn èèyàn ló wà ń bẹ o kákọ̀ má bá olófò èèyàn dòwò pọ̀ ni hmm. bẹ́ẹ̀ ni mo bá wọn olófò dòwò pọ̀ ni àwọn ah, àjọ wà ní ṣe yí mistake tẹ́mi ṣe pé mi ò rí wájú orí wọn. ah director my advice yín tẹ bá notice pé hmm. àwọn olófò kan wà nù iṣẹ́ yín ẹ try kẹ́ ẹ lé wọn ó bẹ́tà káyé wọn ṣòfò ju kọjẹ́ kẹ́yìn tún ṣòfò lọ ju kọjẹ́ kẹ́mi ṣòfò mm, lọ mm. ẹ̀ẹ́dẹ̀ ní ṣòfò sà tí wọ́n ní òfò máa jẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ní. ẹ nọwọ́ báyìí. ẹ ṣé bẹ́ẹ̀ mo lọ́wọ́ mi ẹ ṣé bẹ́ẹ̀ mo ní nǹkan mi ibo ni mi lè ná sí. kò yé mi. wọ́ wọ́ wọ́ wọ́ mr man mr ẹ mò ń bọ̀ ẹ sà lẹ́òkìn mi kan ẹ̀yin mọ òfin ju èmi lọ ṣé téèyàn bá fẹ́ báyàn fa wàhálà tí ò tí kó lóbo gbà kójú gé tí ò tí gé jẹ tí ò tí bá fa wàhálà ẹ sà ṣó nu. Ah, kò ìṣẹ́ṣẹ́ nù ẹ̀ ẹ má provoke anga èèyàn. ṣebí tí màá ti bàdé bi provoke tó bá di provoke anything ló lè ṣẹlẹ̀ bọ́ mo lè sọ ẹ ní ṣe oríire pm ẹ ní ṣe oríire kí ló dé lọ́sọ̀dì yín mọ́ mi ní sẹ́fẹ́ bá tèmi jẹ́ ni ṣebí iṣẹ́ yín ni ìgbà tẹ iṣẹ́ audition tẹ yín bọ̀bọ̀ yìí ẹ wà ń bẹ̀ ń jọta fẹ́ bẹ̀rẹ̀ production náà tí mo ní who is the killer mo who is the killer ó me director ṣebí ojú yín náà ló ṣe pé rẹ ni i'm the killer i'm the killer ẹ ṣé mi wá mọ̀ ẹ má ẹ má ẹ má ẹ má tíya láti sọ tẹ́ ẹ sọ yẹn mọ́ tẹ́ bá sọ bẹ́ẹ̀ tí inú bá bí mi má bá ti yín jẹ́ ẹ wá ẹ má múnú bí mi o tẹ́ bá múnú bí mi má lárí yín mọ́ kí n yá fọ́ ẹ kú dànù èèyàn mi ní ọlọ́pàá kò sí kan tó máa ń ṣẹlẹ̀. ah uncle ẹ ti ṣe sọ o kí mi kì í ṣe yan yín o àjọ wà ní. tí ẹ bá pa èèyàn ọmọ as a matter of fact ṣẹ́rí irúkú tó bá fi pa ẹni ọlọ́mọ fi pa yín. so tí má láyé ẹ̀ mọ́ nǹkan sí nǹkan. ọmọ fọ́rí tí náà mọ̀ gánà ni. ẹ dẹ̀ máa wò wọ́n. òfin tuntun tó wà. ṣé bájọ wà ní. ẹ̀yin alẹ́ kàn bí yóò dábọ̀ free. Adékànbí. Ò ní sórí burú. Orí okun Gbogbo tó ti ń dáná ọ̀rọ̀ ẹ tẹ́lẹ̀ kò ní bàjẹ́ lójú alẹ́ nu. Ó kú gbáradì. Nítorí pé nígbà tó sùn sígbà tá a wà yìí, mọ́ àmọ́ ìlú èbó. Ah, Fáwọn gbogbo ni. A ń tò gan fún wa tò. Sọ̀rọ̀ mi Wọ́n bá kó gbájúmọ́ sẹ́ torí pé ńgbà tí àjàlá lọ tó ṣe dáadáa tó ti ṣe bá ṣe ni ó ṣe tọ́lọ́run fún un ṣe lọ́rántí pé àdéhùn wa kò gbọ́dọ̀ torí èèmù dàrú peter lọ́kàn o adékàn bí lọ́kàn sọ̀rọ̀ mi yọ wá gbáradì dáadáa ọmọ àti bí tí ẹjọ́ ń rìn sọ̀rọ̀ mi yọ tí màá rìnrìn àjò yẹn gbàgbé ọ̀rẹ́ ni o ó fọ̀rọ̀ ẹlẹ́pọ̀ máa ronú ẹnìkan lọ́hùn máa rò rárá iṣẹ́ ti ẹnìkan kọjú sí sọ̀rọ̀ mi yọ ní tí mo torí ẹ̀ pé ọ̀nà oníṣòrí burú. gẹ́gẹ́ bí àṣà àti ṣe ilẹ̀ wa tí ò sì yí padà hmm. tó fi kàn dílé mi tẹ́ ẹ̀ tún wá gbóúnjẹ tó tọ́ sí mi oúnjẹ alẹ́ mi tẹ́ ẹ̀ gbé fájá jẹ tẹ́ ẹ̀ bójú mi jẹ bàbá mo tún kìyìn náà. àgbẹ̀ alẹ́. ẹ ṣe é rí bí mo ṣe ń lọ yìí mo ṣe ládéhùn fún yín pé kó tó dọdún méjì èmi gan fúnra lára mi wọn ò ti gbìyànjú láti wá mọ́lẹ̀ tọkàn nítorí ìsìn ní fẹ́ bó kọ̀dílé mi jẹ́ tàbá ti ń ṣe lọ́kọ̀ọ̀kan ìjẹ́jì yóò kárí gbogbo wa àbí bàbá olóyè. bẹ́ẹ̀ni ṣé o wá rí ohun tèmi fẹ́ sọ fún èrè o jẹ́ kí orúkọ ló wa yìí jẹ́ kó rò ẹ́ o àyè dáadé àyè ah, ó sì dá ọlọ́rẹ̀ ọbọ̀rẹ̀ ọ̀kẹ́rù ọ̀kẹ́rù gbogbo àdúrà tí bàbá wa ṣe fún ọ pátápátá yóò mọ lórí má wa jẹ́ o má sì borúkọ ìdílé yín jẹ́ o bá a ti ń ṣe tó ń yẹ alára tó ń yẹ ajérò bẹ́ẹ̀ ni kò ṣe yẹ o yóò sì yẹ ọ kalẹ̀ sí. àwọn ní sori burú wọn àní gbókù ẹ lọ àní gbókù ẹ dé gbogbo eré dáadáa tó fẹ́ kó lọ òní kó ti akóhùn lẹ́yìn tèbó náà tó bá ń bò ó kò tiẹ̀ wálé ni nítorí pé olùkórè dé dàpọ̀ akórè dé ọmọ adékànbí ni bíi rẹ̀ mọ́ tó bá ń jẹ́ adékànbí oyè tó fẹ́ kọ́ gẹ́gẹ́ bíi pọ́n rèlú èbó kò ní torí ẹ̀ bàjẹ́ ò ní sórí ìburú. jọmọ bínú Olúwabọ́nà mo fẹ́ bí ó léèrè béèrè kẹ ṣé ti ọ̀bàràká ló ń ṣe ni àbí ti ọ̀gbà tó bá yẹ pọ́ bàràká ni kò tètè bọ́lẹ̀ pàápàá báyìí sí. ìbéèrè rẹ yé mi àtọ̀bàràká o àtọ̀gbà mo pínra mi sí méjèèjì fifty fifty ni. fifty fifty. bẹ́ẹ̀ ni ó sì tì í ó ń ṣekúṣẹyẹ. ṣekúṣẹyẹ kọ́ kò ní burúkọ mọ kẹnìkan mọ nínú ẹni jẹ́ wà kàn mọ́ ni ńlá mọ́ èmi ló kù káwọn méjèèjì sọmi mọ̀ ń parí ìjà wọn tí ó bá ṣẹlẹ̀ tán. Hmm. ẹ wí ti ń lọ nu ibi èmi àti ẹ fẹ́ bọ́rọ̀ lọ ibẹ̀ gan ni ó fẹ́ adé mo sì mọ̀ pé ibi tí mò ń bọ́rọ̀ lọ yìí o ó yé mi. ó yé ọ. kí ló sọ ní ìsìn tó ló yé mi mo ní sọ́bàrà kaní àbí ọ̀gbà oní méjèèjì ló wà ó wá ń ṣàǹsọ orí burúkú oníṣó ti yé mi kí ló fẹ́ yé mi kí ló sọ tó fẹ́ yé mi nísìn. Ah, Ah, kí lọkùnrin mọ́ bóbìnrin sọ tẹ́lẹ̀ tán bá múra wọn mọ́kànnà. oríṣiríṣi ni wọ́n máa ń bára wọn sọ. ẹyin èmi ò wá pààlọ́ fún ọ yìí sì wá gbọ́ ọlọ́rọ̀ yanjú àbí ṣé o rò bóyá mo lẹ́kọ̀ọ́ tí mo lè kọ́ lẹ́kọ̀ọ́ ni. o lẹ́kọ̀ọ́ kankan tó lè kọ́ mi torí ibi tó ti wá náà ẹlẹ́kọ̀ọ́ lẹ́yìn ẹni ìkejì ni pé o ò dàgbà tó ẹni tó lè mọ̀ pààlọ́ fún un. ọ wọnú mi àmọ́ tí ń jẹ ni ọ̀jẹ̀ ń gbọ́n má gbà bẹ́ẹ̀ ọ̀dà kò yẹ ká máa fàkókò ara wa ṣòfò wọ́n jà pẹ́ lórí tí ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ wo ló tí ì sọ. àpọ́nlé ni mò ń ṣe tí mo fi ń pẹ́pẹ́ sí kí n là á mọ́lẹ̀. là á kí n fọ mọ́lẹ̀ fọ sí kí n fọ gbá yín gajé ní mú ní pẹ́kọ̀rọ̀. fọ òkú ara wa já mọ sọ́ọ̀sì inú omi kọ́mọ ló sàlọ. èmi ò pààyàn ah, ah. o èmi ò pààyàn o níbo lo ti rókù tó fẹ́ mọ sọ́sọ́ mi. oko oko oko ká mọ sọ́ọ̀sì inú omi tí wọ́n lọ tó. èmi ìlẹ́kọ̀ọ́ yìí ní katapọ́ọ̀tì ìlókò rọ́bà tí mò ń ta. ọ̀dà bíi ti bomi ìsàbọ̀ ṣé o ní kẹ̀kẹ́ ni. wọ́n fẹ́ ká kókó lórí ilé rẹ̀ wọ́n fẹ́ mọ iye ẹ̀kẹ́ tó gbélé dúró. ẹ̀kẹ́ tó gbélé dúró àbẹ̀sítọ́ọ̀sì kan ṣé ojú lọ́kọ́ ṣe kápẹ́ńtà ni. wọ́n ọmọ ẹ̀ ọ̀lọ́ mi ń fún. ìlọ ń fún ọmọ bí ń lọ. ìmọ̀ bẹ́ẹ̀. wọ́n fẹ́ mọ gba pátá ń di rẹ̀. o rò pé bóyá àjálẹ̀ ò ní pẹ́ wálé yóò fún mi lóyún fẹ́ mọ ṣe scan fún mi torí mo gbọ́n náà pọ́n ní tó bá fẹ́ ṣe scan yóò bọ̀ pátá ìmọ̀ sóṣe kọ́sẹ́ dókítà lẹ́kọ̀ọ́ ni. tó bá lọ ya wèrè alágbàkú lèmi náà tí wọ́n bá ti wá wọn kún èmi náà nígbà láàbọ̀ sọ̀rọ̀ ẹni ó kú rẹ̀ ó ti pàdé ẹni tí ó pa olùbọ̀ yà ń pẹ́pẹ́ yín wà lójú ń tì mí ọwọ́ àlọ́ ìwà lọ́rọ̀ sọ yìí. mo pẹpẹ sọ. ẹ àpọ́nlé ìfẹ́ ni mo ṣe tí mo fi ń pẹpẹ. ìfẹ́ ṣe fẹ́ mékọ́pù. o ọmọbìnrin ṣe ń jamọ́lẹ̀ ṣe ń fọmọ́lẹ̀ mo lè fọ́gbà yín gajé ní mọ́ni. kí ni ẹjọ́ rẹ pọ̀. ẹ mo mọ̀ pé obìnrin ò ní dàgbà tó báyìí kọ́mọ ní kókó ọkùnrin kan tó fẹ́ fẹ́ lé. mo láfẹ̀sọ́nà gbogbo èèyàn ló sì mọ̀ nínú àbàwà yìí. kì í ṣe inú àbàwà yìí torí kò sí pẹ̀lú wa mọ́ mo fẹ́ ká mọ̀ fàkókò ara wa ṣòfò kí relationship tí mò ń kọ́ látẹ̀sán rẹ̀ sí kọ́mọ jà sí wedding kọ́mọ jà sí pàmímọ̀ fúnra wa jẹ́ àmọ́ níra wa jẹ ìjọ ta bá ríra wa pa. tábàárí ra wa ń kọ́. Hmm, kàdàkùn délẹ̀ sùn ìjọ abárí kéré ká jẹ kéré tábàárí wọ̀mù ká bùkún tábà ti wá rí ara kàdàkùn délẹ̀ sùn ká sun ayọ̀ lókù ká gba ká mú ìjọ tinú rẹ̀ ń dùn ìjọ tó ń sunkún lọ́wọ́ fàkà ìjọ tó ń rẹ́rìn fòkò ìjọ tí inú rẹ̀ ń bàjẹ́ wọ́n ń káyìn pàpàpàpà kọ́ọ̀sì mọ́ bá kákan mọ́ fà kókó ara wa ṣòfò lásán ni. èyí náà ti rí ṣé bí ìgbà tẹ wà ní ọkọ ṣé ìwà lọlé olórí burúkú tó ti wà ní torí ẹni òfò ẹni àdánù àwọn ẹbí adé tó ìyá àṣàbí òun ni bàbá rẹ̀ ìgbà tí mo mọ rí bàbá rẹ̀ tán ṣètè dídúró mo ti mọ̀ pé ah olórí burúkú ni dáàdi rẹ pé àtọ wọn náà kì í lè jàtọ̀ gidi torí ẹ̀ náà ṣe bí ọ wíní rẹ sọ̀bọ̀lọ̀ bí ọkọ̀ ìjọba ojú rẹ ràngànà bí ẹyin láńtà wẹ́nu rẹ gbòòrò bí ìgbà tí kinní bá kọ kinní said kí ló fà á tó fi ń fi bàbá mi wò. torí pé ni òfò promax ni gbogbo yín. ìwọ ẹni òfò náà kún wọ tiẹ̀ náà. ìwọ ẹni òfò kún wọ tèmi. bẹ́ẹ̀ ni yín sì ṣàlàyé fún ọ. ìbájà náà kọ òfò tó yàn láàyò mm. kò sínú ìlú wa mo ti lọ ìlú ìbọn èyí mo sórí ọkọ mi travel ni ah. ọ̀nà tí n fi ya passport white and black ni mo ń sá bí mo ṣe wà background mm. ló kù. nígbà jàrá travel torí ìlú òyìnbó ṣé gbogbo alamọ pé literate là jàrá kò lè ṣe ìbọn o. ìgbà tí wàá lè ṣe ìbọn kọ́sẹ́ tí mẹ́sì ń sọ nínú gbogbo orí tẹlifíṣàn ṣe é gbọ́ kì í ṣe pé gbogbo yóò mọ rẹ́yìn lè mọ pàtẹ́wọ́. ṣé nítorí pé gbàgbà ló ń di o ọmọ fífà ni má jẹ́ kéèyàn kan fà ọ lọ́bi tí wọ́n ti pa ọ mọ́ mọ nǹkan tí mò ń sọ sórí bọ́rìsì rẹ mọ́jọ odóògùn tó ká máa gírísì rẹ. mi ì sẹ́ ẹ̀rọ. ìtọ́lọ̀ fún ọ igbó sùúrù làbí dán kínní burúkú tí ń bẹ lábẹ́ pátá tí ká máa bọ̀ kàn mí sí. kó bá ń kàn mí sí sígbó tí ń bẹ lábẹ́ pátá mi kó lè mọ òwú sí o ti yé mi sórí ọ̀rọ̀ kò sí wa máa wo omi tán kán káàkiri yàtọ̀ síra mm. omi tó dọ̀tí a fertilizer ni kí yá ni kí ni ìrìnàjà mi ní ti. ṣé kírìmù ni ti yín àbí white. ó sì tọ́ o kọ́ ọmọ kiri rere lu wa. sórí oríire oríire ò pé o ò ní láàkàyè torí òun tó kàn lọ́rọ̀ rẹ̀ ó wàá bí mi pé kí ló kàn lọ́rọ̀ rẹ̀. dàkún kí ló kàn. bó o ṣe tẹsẹ̀ lé bọ̀ ọ̀rọ̀ ọ̀rùngbọ̀n yìí tí ó fi yọ òun ló yẹ kó o mọ̀ ṣàkíyè. gbogbo nǹkan kọ́ lè yàn ìyàwó ni babaláwo èmi alára ti ń pètò àwọn ìjàmbá kékeré kan tí mo fẹ́ ṣe fúnra mi spirit àti kinní tí wọ́n máa ń fa ẹnu báyìí ní ìmọ̀ fi pa kí anirugbọn fagiri jáde. kí anirugbọn fagiri jáde tí bá tiẹ̀ wà fẹ́yàn sẹ́rù rẹ̀ yẹn ah. etí rẹ̀ rè lọ́tọ̀ọ̀tọ̀ bíi etí ehoro olórí burúkú ara rẹ̀ ọmọdún mélòó ni ọ̀tọ̀ ti ní gògòǹgò. ọ̀tọ̀ wàhálà ilé ayé gba kéèyàn ní gògòǹgò ẹni tó ní ìdojúkọ ẹyọ kan àbí kejì tí wàhálà bá pọ̀ fún ẹlẹ́dàá rẹ̀ pàápàá jùlọ àwọn èjì tójú wọn ti ń rí bíi ìlú wa ìní mú gbogbo wa lògbòlògbò bí omi àdárọ̀ tí bá ní gbogbo ńlò kò tí ì burú jù àwọn tán ní gẹ̀gẹ̀ lọ́rùn kan sóò nìkan gbẹ̀tọ̀ fún wọn ni. sórí wèrè ni gbogbo wa wèrè yẹn sì máa fi wo wèrè. wèrè ni wà táwọn ẹbí rẹ mi ṣe wèrè. ẹbí tó ń sẹ́ndì mi lọ ẹ̀mí ìlú gbígbà bẹ́ẹ̀. ẹ̀mí mi gbé torí pé wo tún wo ìyìn lè jẹ́ kó fi egungun kó fi bà mí ní ẹran jẹ́ toró jẹran jẹran jẹran ò lẹ́ran lára. wọ́n wà rọ̀ ọ́nà báwọn tẹ́ran bá ń ṣe ẹran yọmọdọ̀ torí tá a bá jọ sùn wọ́n jọ máa hàn tégun bá ń ṣe egun yóò mọ ọdún kẹ́kẹ́ kẹ́kẹ́ bí ìgbà téèyàn fẹ́ gbọ́ kẹ́kẹ́kẹ́ igbá tí egun àti ẹran bá wá jọ ń yóò mọ ọdún. nígbà táwọn àkèrè bá ń bára wọn sùn lálẹ́ omi. àwọn àbìtọ̀ yẹ̀rìyẹ̀rì ọmọ mi ti yí o kí ló dé tó ń fàágùn. sórí nǹkan tí nìkan fẹ́ sọ fún mi pé ní ilé ayé rẹ tó fi kú ìsìn nínú àwọn sàwáwù rẹ o ní ìsìn nínú àwọn tó lè mọ ọkọ ẹnu sí o. if i tell you say i love you gbà bẹ́ẹ̀. ìlè gbà bẹ́ẹ̀. èmi tí mo ti lo èkó mo ládùn ju gbogbo yín lọ. wọ́n bá sọ pé o lo èkó èmi gan lo èkó gbẹ̀yìn rí mo lọ Ṣàngó mo lọ alákòókò. ẹ̀yin èkó ni gbogbo bẹ̀ wọ́n. ẹ̀hún náà mo sọ pé gbẹ̀yìn èkó. èkó tèmi lọ hmm. ó sọ mọ́ lo èbò nígbà téèyàn lọ sábúrò lo èbò lẹ́nu kéèyàn má lọ lo èbò wọn tó bá ti dé kórè ríra rẹ bẹ́ẹ̀ tó ti lọ ìlú ìbò. èkó tí mo mọ̀ tó wà láàrin kinní ni bàdàgì olórí burúkú ni ó lọ ṣiṣẹ́ àgbọ̀n ni ó lọ kágbọ̀n ta. lẹ́nu kó ń bẹ̀ jẹ́ kí n mọ wọlé mọ jáde. láyé láyé rẹ̀ tí má tún kọjá tó bá tún pàdé mi tó bá tún bá mi sọ̀rọ̀ orí burúkú orí burúkú ó sì ọ lọ. àtiwọ náà já láyé lè bẹ́ẹ̀ kò jọ. sórí ẹ̀ ò burú láyé wo ni lórí burúkú. ah gbàbẹ́ gbàbẹ́ gbàbẹ́ tí wọn kàn mọ̀ ń bá sọ̀rọ̀ kí kí n jẹ mọ́ ń sẹ̀yìn abúlé gan-an. súnmọ́ mi súnmọ́. ó sì ń ṣe bí ẹni pé òmùrò orin takọ. bàbẹ́ bàbẹ́ ọgbà ńlẹ́nu ńgbàkúgbà sọ fẹ́ kí tèmi ó dàbí kàtà ẹ̀fẹ̀. pàdé láyọ̀ ọ̀yá. Ah. ó dàbọ̀ o. ọ̀rẹ́ bọ́lájì ṣe fẹ́ pa mí ni. mo má jẹ́ ń tán sọ̀rọ̀ ẹni ọkọ̀ bá gbà ọkọ̀ náà wọ́n fi gbé lọ ilé ìwòsàn. èyí tí mo ṣe fún ọ táyé rẹ fi fẹ́ yẹ yìí òun náà ní fi tún ayé rẹ ṣe padà ó ti yọ díẹ̀ ń ṣe kàn sí. ẹ rí pé ìpàtàmọ́ ẹ ti balẹ̀ ọba jẹ́. ọ̀rọ̀ pàtàmọ́ kẹ ẹyin èyí tí mo ṣe nǹkan ẹyin ṣetán torí òun ò tí ì wá. ṣé mo kàn ẹ mọ̀ pé mi mo sọ lẹ́ẹ̀kan pé ẹ̀mí mi pé ẹ̀mí mi ò gbé mọ́. ọmọ mi rò pé kí ni irọ́ ọlọ́run tọ́wọ́ bẹ̀rẹ̀ náà ni ọbọ̀ parí èmi fọkàn sí kinní ẹ̀ẹ̀kan lọ́dún mọ́mọ́ ń ṣe tí n bá sì sílẹ̀ kan báyìí bí kan fa ambulance fa òkú èèyàn kúrò lábẹ́ mi tí wọ́n ṣe mí wàá dá àkùn jẹ̀ǹde fara dà á mọ̀mọ́ pẹ́mi rí ògbé ọ̀yà dà. ẹ kú lé ilé o ẹ kú lé o àbámọ̀ yóò sì. ẹ kàlẹ́ sà. ọmọ ah. ìyá ẹlẹ́kọ̀ọ́ kọ́ ni mo wó ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ kí ẹ fi di eré àbí ìmú. Ah. bọ́lájí kí ló ṣẹlẹ̀ so ìwọ ló dá sẹ́rí àfọmọ́ tó sá lọ sí yẹn. kò síjà láàrin wa. ìjà ó ní òsì láàrin rẹ. ohun yín ló gbọ́ lẹ́rù fi bà ló fi. ohun wèrè wo ló gbọ́ kí lóhun mi ṣe kí lóhun mi ṣe fẹ́ bàbà lẹ́rù kì í ṣe pé ṣe lóhun ìṣe lóhun ọmọ yẹn nàkúnà nulẹ̀ mẹ́yẹn. Ah, báwọn lásìkò ẹ gbáriwo èmi ò lu ọmọ lu ọmọ lu. that's right mo gẹ́ẹ̀tì ẹ mo ti gẹ́ẹ̀tì ẹ mo mú ẹ mo Bọ́lájí o ti ṣe mistake ogun ṣòkòtò yẹn ẹ̀yìn ló gbégbá iwájú náà ń gbégbá ààrẹ ò balẹ̀ mọ́ mo ti rí ẹ o ti gbọ́n ọmọ yẹn o gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ gbogbo àwọn ọmọ ìlú yìí pátápátá o ti rún wọn pa àbí ibi tó wá lajú sí kò yèmí ta ló fi òṣì jọ náà ó fi ẹ̀dàn dísẹ́ǹsì ó fi jọ mí wo wèrè ilé tó ta gọ̀ǹgọ̀ ló fi ló fi ṣe operation káàkiri. bá mi kankan ta gọ̀ǹgọ̀ ọmọ ìyá ẹ̀kọ́ nílò tọ́ ọ̀nì mọ́ọ́dẹ̀ kọ́ lọ́wọ́ rẹ̀. kí ló wá ṣe mí. ọwọ́ àdìlífẹ̀ ẹ̀kọ́ nígbà mo sì jẹ́ ẹ̀kọ́ rẹ̀ tán ó tún wá ní nǹkan lẹ́kọ̀ọ́ wọ́n sọ pé ọ̀rọ̀ yóò lẹ́yìn o ọ̀rọ̀ yóò lẹ́yìn o má jẹ́ nǹkan lẹ́kọ̀ọ́ gbálẹ̀ ìwé lọ o ó ní dandan kí nǹkan lẹ́kọ̀ọ́ ni ẹnu rẹ̀ láwà tí mo fi sùn lọ mò ń sùn ní gbogbo àgùntàn rí yìí ẹ̀kọ́ tó ń gbé wá ìwọ jẹ́ tán ara ẹ̀ wálẹ̀ ó wá sọ pé ọ̀rẹ́ ẹjọ́ ẹ̀kọ́ mi lẹ́kọ̀ọ́. ó dà pé kò lẹ́kọ̀ọ́ láti ní. wọ́n mọ́ lẹ́kọ̀ọ́. ẹyin ó dà pé ẹ̀kọ́ tèmi. quiet. ara ẹ̀kọ́ tó ń kọ́kọ́ ni mo rí orí ẹ̀ ò pè à ń bá ẹ̀ sọ ara ẹ̀ ò balẹ̀ gbogbo ìwà tó lè fi ṣera ẹ̀ léṣe kán tí ẹ̀ mọ́lé òun ló ń ṣe ó mọ anything kí ló dé tó fi bend kí ló dé tó fi wọ́ ó yá dàgbàsókè dàgbàsókè àfi kò dàgbàsókè ó yá straight ra ẹ mo ní máa straight ẹ láìláì wọn ló bend ra ẹ operation tó lò fọmọ ẹ ló fi bend ra ẹ àánú ẹ̀ ń ṣe mi ọmọ tó bá ní àjọṣepọ̀ yẹn ṣé ọmọ tó ń ṣe jọ máa pọ ọmọ yẹn onígìrì gìrì máa ń mú gbogbo táìmù tó ń nà nípa sàn tó ń rún yẹn tó ń fọ lẹ́nu tó wá jẹ́ táìmù yẹn ló gbé máikrófóònù ẹ̀ sẹ́nu tí kìrì lọ déédéé mú tó lọ rí orí ìkíní ẹ̀ tó rí jẹ lọ́hùn báwo la ṣe fẹ́ kí ni a fẹ́ fi rẹpísẹ́ǹtì ẹ̀ ah, yọ pààyàn mọ́ lóòótọ́ apààyàn mọ́ straight ni gìrì lápẹ́ gbàtọ́ ní control a gé orí kìíní ẹ̀jẹ̀ sọ́run. Ah, ọlọ́run sì mú ní bàbá. kí bàbá ẹ máa ṣe. Ah, ẹ bá ń gba kìíní mi lẹ́nu. mo rò borí ẹ dọ́ọ̀lù èmi àdéédé ṣàdéédé tọwọ́ bọ ẹnu onígiri kò ní gé kàmí jẹ dànù àbí máa yọ ọpọ́rọ̀ tọ̀dọ̀ mi máa fi rẹpísẹ́ǹtì tọ̀dọ̀ ẹ. jẹ́ kí n sọ kíní kan fún ẹ tó o bá dáràn ṣé o mọ prison ṣé o mọ téèyàn bá rèé ṣé o mọ ẹ̀wọ̀n tó yẹ kó lọ o mọ̀ o mọ̀ mo jọ́ tí mo ti ń ṣe gbajúmọ̀ mi mi ò mi ò mi ò ṣe mi ò ṣe irú nǹkan báyìí gbogbo ṣe ń làágùn how many rand how many rand. o lè kó gbé ẹgbẹ́ rẹ̀ gùn. àtàwé àtàwé mo ní ojú bọ́ọ̀mẹ̀ sórí ẹ̀ ni. fún kí ni. orí ẹ̀ yìí ni. Ah, mo ń bọ́ sọ ọgbà tí ń tó ọgbà lẹ́rọ sọ fẹ́ gbà lélẹ̀ ni ẹ̀bà lélẹ̀ fún kí ni. fún kí tó ni orí ẹ bàjẹ́ ni. orí ìwọ kan bàjẹ́. mo ní ọmọ ẹ̀yìn lélẹ̀ mo fẹ́ bọ́ ní nǹkan kan orí ẹ dàrú. èmi pẹ̀lú gbogbo gbajúmọ̀ tí mo ní orí mu yẹn fine you dey craze. arìn ah, ah, bẹ́ẹ̀. mo tẹ̀ ń lọ. tí n bá fọ ní etí pàṣẹ. wọ́n fẹ́ fẹ̀mí ara rẹ wéwu. oge olórí burúkú wo gangan ló ń ṣe náà tó fi ń pèrè àrẹ ń gbajúmọ̀ ìgbajúmọ̀ ló dá ọmọ tó fi ń pèrè àrẹ ń gbajúmọ̀ gan mo fẹ́ mọ̀ ọlọ́ọ̀gbélé kò rí ọ̀jà retí mi sẹ́mi ọ̀dẹ́ kò rí ni tí ẹ bá ti ń tọ́ ṣẹlẹ̀ èkó ni màá wà. èkó wo ló lọ. èmi èkó èkó èwo ló lọ fẹ́. èmi kọ́ra aláwòkọ́ àgbàdo ọjà ètò géètì ni mo lọ níbo ni wọ́n lọ lẹ́kọ̀ọ́. mo lọ abúlé ẹ̀gbá. wá. mo lọ Ṣàngó. tú. mo tiẹ̀ ti lọ káàkiri orí ẹ̀ burú ni kúrò lọ́nà. máa pa ọ́ ọbẹ̀ lọ lẹ́kú lọ́wọ́ ọbẹ̀ lọ lẹ́kú lọ́wọ́ mọ́ bọ̀ sọ̀rọ̀ ń ṣe bí wèrè ifọ̀ létí ọbẹ̀ fẹ̀mí ara rẹ wéwu. jẹ́ kó rí ẹ pé o. àwọn ta máa ń yìnbọn ah, fẹ̀yìn lélẹ̀. Ah, kò lè tó yẹn. kò lè tó yẹn. mo fẹ́ bọ̀ sùn ó ń ṣe bí olórí ibu fẹ̀yìn lélẹ̀ yín pa ọ̀dà. alábẹ́. olúwa bọ́nà bọ́nà olúwa bọ́nà bọ́nà o. ọ̀rọ̀ títì àti ìdèlé ọ̀nà títì àti ìdèlé. ṣé èyí tí ni kò wọ́n mọ̀ pè mí mọ́ sí òsì fún ọ. kánú. Ah, kí ni ń sọ lẹ́nu pé èmi àti ẹ lọ́rọ̀ àjọsọ mo sì ń dá dúró sí ń bá mi sọ̀rọ̀ báyìí ẹ dákun ta ni yín o mọlẹ ti wá tẹ ní europe lọ́rùn. sórí rẹ pé sá ṣé mo bọ sọ̀rọ̀ ṣé mo dọ dúró ah, ibi ń bá gbámọlàdé ibẹ̀ ni mo ń jóde o. ẹ má bínú ẹ bínú mọ̀ntẹ́ni ẹnu rẹ o. olórí ibú tí mo sọ fún yín pé òun fẹ́ mọ gba pátánì mi tí mo ló pè mí sínú kọ̀rọ̀ níjọ́sí tó ní ká mo fàkókò ara wa ṣòfò wèrè ń nù. ọyọ ah, ah, lára rẹ náà ṣé òun lọ gbẹ lórí ìdúró yìí ẹ dákun sáyàn lè gbẹ ni àbí kò ró ń jẹjẹ kí lè tọ́ wá gbẹ tọ́ báyìí. ẹ má bí mi bèrè òfò ìwọ̀n eku ni wọ́n tẹ́ bọ́wọ́ eku bá ṣe mọ ní ṣe bọ́jú Ah. àjẹun yín ológbò kọ́ ni òsì jẹ́ ọ́tájà o bí wọ́n ti mọ ìràn wọn nù ẹ má sọ pé mo gbẹ o. ẹ dákun kí ló tójú yín wá ń tu iná. kọkàn yín. sọ́ni ni yín ni. bó sàgó ṣe dá mi nù. èmi ò dá ló ní yẹ́lò fìfà ní ẹ̀rí bó ṣe pé ẹ̀rí eyín rẹ̀ dàbí ọkọ̀ ìjọba ìyá. ó ní yẹ́lò fìfà abálàjọ náà yín hàn gbogbo ẹ̀hún ẹ̀ gbogbo ara rẹ̀ náà ní. ìwọ ni mo bá sọ̀rọ̀ ọ̀rọ̀ díẹ̀ ọmọ ọ̀rànjú mo rí jẹ́ kó rí o pé hmm. o kíbi tí máa ń dìjà rẹ o jẹ́ kó rí o pé o. olórí ibú ara yín ọ̀rọ̀ díẹ̀ la sọ fún wèrè yín kó sọ lórí igi ní ìsìn ẹ dákun tí ẹ bá ṣe pórí burúkú wà nù brain yín àbọ̀pọ̀lọ yín ti jọ́ta ẹ dákun tí ẹ bá yẹ káyé yín ta rọ́ọ̀bù ṣé èmi lẹ̀ ń bá sọ̀rọ̀ àbíyàwó ẹ̀gbọ́n mi lẹ̀ ń bá sọ̀rọ̀. ìdí tó fi kẹ́nu bọ̀rọ̀ tí ọkàn ni òye mi olùsìn mẹ́ta múrí kan inú wọn kúkú ń tàbólí kí ní wo ròdù tẹ́lẹ̀ kó tó di pé òyìn oh, ojúlà. ẹ ìfọnu ni. àwọn ta ni. eyín yín ló jóná ẹ wá ń gbá bí irú. ẹyin ẹbú ti pọ̀ jù ni. Ah. mo ti láìbu láìbu eyín ti mẹ́sẹ̀ rì. Ah, àwọn ọmọ tí wọ́n ń gbowó wa tó bá ti ń rówó kò sẹ́ni tí wọ́n lè kẹ́nu bọ̀. kọjá pẹ̀lú ewé. ẹ wo ẹ mọ bá ọkọ mi sọ̀rọ̀ bá ọmọ ìyọkọ mi ẹ yí ẹ wo bẹ́yìn ọmọ ṣe gbagba ẹ wò ní bó ṣe tẹ́lẹ̀ rẹ kárí ayé èwo ló dá bá inú ràn rẹ bọ́nà bàbá rẹ tètè ẹ̀ ti jóná wo ètè ọmọ ètè ọmọ ló pink ló ọ́rẹ́ǹjì wo kọ́lọ̀. ẹ̀yin wá gbagba mhm. bẹ́ẹ̀ ni. ẹ̀yin ní gbagba ẹ̀yin yóò sì gbàgbàkúgbà. àtọ́tọ́ là wá. àtọ́tọ́ ni wọ́n. bẹ́ẹ̀ ni. sórí ìdí òfò tó ń re bí ìwèrè yìí tí má kó gbàdì fún ọmọ sọtọ́ ní. wọn bí yín rè ẹ tó sọ pé òun fẹ́ gba pátánì yín rè. ó ní. Ah. ẹ wá sọ fún pé ẹlọ́kọ̀ lu èbò pé ẹ̀gbọ́n mi ni. mo sọ fún un mo ní pé mo lọ́kọ̀ ń lu èbò olórí ibú ààrẹ náà ní pé òun náà ń lọ lu èbò òun ó bá yé mi jẹ́ sọ́n kó mo sọ pé kó mo gba bùjókòó ń dì mí tó bá fẹ́ kán yẹ bùjókòó mọ́ ń dì. àwọn náà dà aláyé taró bó bàtà lọ́jẹ́ mọ́ wọn lẹ́sẹ̀ yìí gbogbo òdúró wọn náà ní òkú kan yìí gbogbo rẹ̀ lẹ́ngbọ̀n lẹ́sẹ̀ bẹ́ẹ̀ tó ti gbé kòló olórí ibú alájọsẹ̀jú kan gbogbo àtẹ́lẹsẹ̀ lọ́yọ̀ sọ̀bọ̀lọ̀sọ̀ ṣé sáìsì yín kọ́lẹ̀ wọ̀ ni bàtà ló ti jẹmọ́ yín lẹ́sẹ̀ yìí báwọn àbúrò yín lẹ ti gbà á ni. o ṣe ni mo fún sẹ̀mọ́ jẹ́ kó rí o pé o tẹ o. ẹ wo ẹ̀dẹ̀ kọjá mọ́ ilé dàrẹ́ bá lọ́la lórí ikú. mo bá yẹn lọ ẹ jẹ́ mọ́ lọ. àbọ̀ sí èyí ló mú ogun bá ń pa ogun bá ń pa wèrè dànù mo ń bọ́ sọ̀rọ̀ ń ta mi lẹ́nu orí ẹ̀ dànù. àbọ̀ rò pé ike bá ọgbà lẹ́rọ̀ ọgbà lélẹ̀. ẹ ìfẹ́ pa ọ́ tán mo fẹ́ kọ́ ọmọ pé wèrè bá bá wèrè lẹ́ni ọ̀n bá sọ̀rọ̀ orí ẹ̀ bàjẹ́ ta ni kò lè dùn lẹ́ẹ̀mejì ni èyí gbé kan sí ọ lẹ́nu wọ́n yìí yóò dùn dáwù. arúgbó jẹ gbèsè arúgbó parí ta ló máa san gbèsè ta máa san gbèsè. àlùjọ náà mo lérò pé mo wà sẹ́ ṣé pé n tí kú lédè àmì o olórí ìwúrò olúwa bọ́ náà yìí o ìyàwó ẹ̀gbọ́n mi rà ha èyí ló ń bó ń lè jẹ kó bó ń lè mú kọ́dọ̀ ọjọ́ kókọ́ yẹrí ìyàwó ẹ̀gbọ́n mi mọ̀ yẹrí fún mi lẹ̀ mọ́. àwọn olóòtú pa wàhálà ládùúgbò. ò lé yín kúrò lu iná ẹlẹ́kùjọkọ. lálàáfíà ni kí ló àwọn olóṣè kí ló ṣẹlẹ̀ tó bá tiẹ̀ ń pariwo bọ̀ tí wà téèyàn kan bá jà ṣébi náà ti kọ́ á máa ṣe jájà ti sinmi ni. ǹjẹ́ bẹ́ẹ̀ rí i pé mo wọ ìhámọ́ra ogun filistini kẹ́ tó ń sọ pé bóyá mò ń bá yàn jà. gbà bẹ́ẹ̀ hmm. jẹ́ kó ẹ̀ ò le njó gbọ́ báyìí ah. abẹ́mi ló ń pa òwe mọ́tò ń bi tó ti ń pariwo bọ̀ yẹn pé bàbá òfò tó bímọ òṣè. èmi ò mọ̀ pariwo òfò oríkì yín ni oríkì tí ìyá àti bàbá yín ò kì í tán fi kú òní mò ń kí yín ká ní pé ẹni orí gidi tí kì í ṣe orí efó ló lẹ̀ ń gbé kiri ní ó yẹ kó rí yín mọ owó báyìí kẹ́ mọ ná mi ní owó. oríkì yàrá ìyá ló ń kì. oríkì bàbá ńlá kú bàbá yín tán ọ̀ràn tí kì í tán ikú mo ní kì í kì í. ò jẹ́ kó rí ẹ fa pé o. ẹ realize that you are in military zone. Kini, ni. inú ilé mi bíi military zone ni. kí ni ń jẹ́ bẹ́ẹ̀ n tí n bá gbọ́ ni kẹ́ sọ fún mi tẹ́ bá rò pé fẹ́ fi èdè olórí burúkú kan ẹ fi ṣépè fún mi èmi gan ò fi vocabulary ìfi báyé yín. àṣọ ò ṣe èrè. ẹ̀yin lẹ ń ṣe èrè tẹ́ ẹ bá ṣe èrè àtọyún ò ní ṣe èrè débi tẹbi ọmọ àṣe èrè bẹ́ẹ̀ ni mo sọ fún yín olórí burúkú ọmọ òfò ọmọ àdánwò ìgbàtẹ́pá ayé yín ti bàjẹ́ gbogbo kékeré ilé ayé yín táwọn èèyàn fi ṣe oríire ẹ fi mu igbó kiri ni tẹ́ ẹ̀ bá mọ́ mu igbó igbó ló ti contaminate kíní yín tẹ́ ẹ lọ fi bí olórí burúkú ọmọ èyí náà sì yọ ọkọ mi ọwọ́ sọ̀rọ̀ olórí ibú ọmọ yín wá mú ìbọn ó wá yí ìyẹn ọkọ mi ọ̀rọ̀ ọ̀rọ̀ wàhálà wàhálà kọ́ọ̀bì orí ẹ̀ ò da ni. orí tí kò da. ẹ lò lísìn. lísìn kìíní. ọmọ ẹ wo lóyìnbó wa ti yá. ọmọ olórí burúkú tẹ bí. ó yìnbọn sí ta ni. ó yìnbọn sí ọkọ mi àmọ́ nǹkan tèmi kan wà bí wàá sọ fún yín ni wípé. kí ló mú kí ọkọ ẹ wá ṣe ó trespass nígbà tí wàá ti yàn ìwà àti lọ́fà ń discuss lọ́wọ́ ìyá ọkọ tiẹ̀ dẹ̀ gborí jáde ó dẹ̀ kó bọ̀bọ̀ ìyẹn wá ní kí wá ní kí ló níyìn bẹ́ẹ̀. ta ń ṣé mo sọ fún yín pé yẹmi lorúkọ mi. wàá bẹ́ẹ̀ ni olúwa bọ́nà ló ń tó sí ẹ lọ́wọ́ tí tí olórí burúkú ìyá ọkọ ẹ wá disturb kí ló kí ló disturb fún. ẹ mọ̀ tún pé ìyá ọkọ mi ní olórí burúkú mọ tẹ́yìn kò bá fẹ́ ṣe. ẹjọ́ tó rò kalẹ̀ ni mò ń dá èmi ò ń dájọ́ kájọ́ orí mi pé mo mọ tí mò ń ṣe. à orí yín ò pé torí yín bá pé ni kò yẹ kẹ́ bí rúbó náà ní ọmọ. bàbá ẹ jẹ́ kórí ẹ pé. ẹ yẹ kórí sí yín gan dàrú. jẹ́ kórí ẹ sí yé. ẹ jẹ́ kí orí yín gan dàrú. o máa tẹ́ gidi. ẹ̀yin gan kan àbùkù. èmi yàtọ̀. ẹ̀yin gan débi kan ṣe ìyá ọkọ mi torí bó ṣe yìnbọn o wọ́n sá lọ ni bóyá gbèdé méjì ayé òun ọ̀run náà wà o bóyá ayé náà wà bọ́n ti dé ọ̀run àmọ́ nǹkan kí nǹkan tó bá ṣe ìyá ọkọ mi náà ni ó ṣe ẹ̀yìn tó bá jẹ́ pé ẹsẹ̀ ló kán àwọn kun ẹ̀yìn àpín sí wẹ́wẹ́ báyìí ni ṣé ẹ ti gbọ́ ìtàn Baṣọ̀run Gáàrí. kékeré ni lẹ́gbẹ̀gbẹ̀ yẹn. bàbá tó bí ẹ náà máa pieces. bàbá wo náà máa pieces. bàbá ẹ náà máa pieces. ẹ̀yin náà pieces. ìlú láwà a ní power jura wa lọ connection dẹ ju connection lọ. connection wo lẹ ní. tó bá discover pé ìyá ọkọ ẹ padà kú pẹ̀lú bọ̀tí ọmọ mi rọ́dà sí láàrin tọmọ mi bá torí ẹ̀ṣẹ̀ wọn kò pè mí lọ́mọ àlè kí n pè yín lọ́mọ àlè tí máa bàjẹ́ ni tí máa làbà tí bá kù yín kùkù tó bá gbà tí ò bá tó bá ṣègbè before before one pm so but this is ten o'clock láàárọ̀ tí o bá gba ojú mi tó o bá kú ní one pm ọ̀sán kó má yẹ mi lórí ẹ̀. ìbẹ̀rù yín o ìwé àwọn òwe. kọ́ni burúkú ẹ̀ lọ kó kó ṣe lọ ọmọ tòbi tó tòsí ìwọ ọpọlọ ìwọ ìdí ọ. ẹ ṣe ti kí ló ṣẹlẹ̀ kẹ́ kí ìyá ọkọ tiẹ̀ àtiwọ́ ẹ ò ṣe olúwa bọ́nà olóró bọ̀dà sí láàrin. tá a bá wá ṣe olúwa bọ́nà ṣé wọ́n wá ní kó wá yìnbọn mọ́ wa. tó bá yìnbọn ọmọ yín kọ́ta lẹ́yìn. títí bá wá da ìgbàdúgbò yìí ní ìtìsẹ́ òní wa sọkọ ọmọ kékeré lágbàlagbà. kò ní bẹ́sọ̀ bàbá yìí ọ̀rọ̀ yé kọ̀ jẹ́ kó yé papọ̀ jẹ́ kó yé papọ̀ jẹ́ kó yé papọ̀. báwo ni mo wa mo bí sí báyìí ẹ mò ń yan ọmọ mi lọ́wọ́ ẹ olúwa bọ́nà map blame mi olori burúkú ọmọ ni mo ẹ ni mo tó kí ni ba lè mo ní kí lo oruko ẹ̀ tó ń jẹ́ yẹn Olúwabọ́nà mo so ni àwọn bíi mi so mo yan lowo báyìí ẹ kó to tó bíi hours were agbe mo mo rí ẹ̀ o se bere bẹ̀rẹ̀. ni mi ní kí n kan yìí kó tó di pé èèyàn mi gbẹ fáínálì. ẹ mo sọmọ bẹ́ẹ̀ sùn mí yìí bá mi kí inú rẹ̀ kàn yìí sí mi. àmọ́ bẹ́ẹ̀ fi ẹmu gàrí ni. sẹ́jà ní ti wá tán lù ní bá mi tó fi jẹ́ kọ́mọ yìí lẹ́fẹ̀ẹ́ yẹn gbẹ. èrò ọkàn mi nìyẹn kí n dín ẹgbẹ́ yìí gan ó bẹ́tà kò ní ìdí pé mò ń lo ẹja olórí burúkú kíní jọlọjọlọ tó wà lábẹ́ tó fi ń da gbogbo òlùrú tó fi ń sọmi lẹ́nu ibẹ̀ gan ni mo fẹ́ kó jó tó bá ti johnson tó ò ní nǹkan bẹ́ẹ̀ nǹkan ọmọkùnrin ẹ ti jó wàá fi mí lọ́rùn lẹ̀ ó ní máa sọ mí lẹ́nu olórí bú. ẹjọ ẹjọ ẹjọ bábí bábí ẹjẹ kì í sọ̀rọ̀ kan. ó yà sọ. sẹ́rẹ́ wọn twenty tí wọ́n bá fa wàhálà tí wọ́n tètè rí mi dé. kò sẹ́ni tí ọgbọ́jọ́ kúrẹ̀ yá. orí ẹ̀ ò dáa. bábí tọ́jú ọgbọ́jọ́ kúrẹ̀ tìǹbù lódù ìdí tí mo máa ń fa wàhálà nìkẹ́sẹ̀ kó dẹ́nu mi ẹ bámi náà kú báyìí. bẹ́ẹ̀ karosi yẹn ni mo tó fẹ́ bù sí i máa ń gbé mọ oyún ẹgbẹ́ lẹ́nu o ṣe bẹ̀rẹ̀ o ṣe bẹ̀rẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ that's alright that's all tó bá jábọ̀ òkú dànù tó bá jábọ̀ òkú dànù nìyẹn máa rí pé mo lu ẹsẹ̀ sọ́dọ̀ sọ́dọ̀ kébì náà yan ara mi mọ́ mo yan ara mi mọ́ báyìí. àti kékeré ló ti máa ma ṣe ṣámúṣámú ṣámúṣámú. ohun tẹ́jọ́ òun la fi ń wọ́hun. wàá lọ rí wàá bọ̀ rí ìkọ́ kì í kéjò lẹ́sẹ̀ kò ní wọ́n ẹ́ ọ̀pọ̀ làwọn èèyàn tó ti lọ ìlú òyìnbó láti ìlú wa yìí wọ́n dẹ̀ ṣoríire èyí tí wọ́n náà àsìkò tó kàn ẹ́ yìí àsìkò tí wọ́n láwa ló kàn yìí tó dẹ̀ kàn ẹ́ wàá lọ́ọ́rẹ́ wàá bọ́ọ̀rẹ́ ọmọ mi olúwa bọ́nà. báyìí. Smart child. Very. Unbeatable child. Very. Èrè ajẹ́ tiẹ̀. Ẹ ṣe wá. Lílọ lóyìnbó tó ń lọ yìí. Eléyìí ò ní jáṣe mọ́. Àmín àmín. Ọlọ́run á wá bá mi ràn ẹ́ lọ́wọ́ gbogbo ohun tí àwọn tó ti lọ lóyìnbó síwájú ẹ̀ láti ìlú yìí. Gbogbo àrà tó ń da ìwà dá wà dá kọjá bẹ́ẹ̀. Àmín àmín bá mi ẹ gbèlè gbọ́. Mo ti mí sí ẹ. Àmín sí YouTube bá mà ṣe ẹlẹ́dàá bàbá mi á sìn ẹ́ lọ. Ah. báyìí èmi lè dẹ bàbá àgbà ṣàdúrà fún mi. bẹ́ẹ̀ ni ọmọ eléṣù ọjà ọmọ gbangba ní kẹtù ọmọ ìgídí ọmọ ìṣe òfin kútọ rẹ. kí ló fariwo oríkì yẹn wá kí ẹ rí ara mi lónìí. mánéjì ẹ kò gbọ́dọ̀ foríkì sí ẹ nì bẹ́ẹ̀ni wá lórúkọ bàbá àgbà rẹ ti fa gbogbo kẹjẹ ẹni jẹ́ rántí bàbá. mo mọ̀ pé láàkì bàbí ìgbà tó wà láyé. àwọn náà wọ́n jọ. ọjọ́ bàbí jù. ìwà nìkan mo fi jọ yí àwọn gángan wọ́n jọ. ọjọ́ bàbí jù yóò dà bàbá mi agùn agùn agùn táṣọ lò. àmọ́jọ please olúwa bọ́dà bọ́ọ̀rì mi ò lè kọ́lé ìlọ́nu èèbó mo lè fún ẹlẹ́yọ kan bẹ̀. I wanna, I wanna, I wanna have something that I will. rárá kò lọ bẹ́ẹ̀ fàájì ìtọ́jọ́ mi lélẹ̀. olúwa bọ́dà. báyìí. má sun ẹkún gbàgbé gbogbo gift tí mo ní kó rà bọ̀ wá fún mi o. sunsun báyìí eh. a ti ń sunkún lọ́wọ́. ẹkúnlẹ̀ yorùbá ní tá a bá ń sunkún a máa ríran o gbọ́dọ̀ sun ẹkún débi tó mi ojú ẹ yóò jẹ́ ó gbàgbé pé mo ní kó bá mi ra master's bẹ́ẹ̀ sí JLK bẹ́ẹ̀s bàbí dọ́tẹ̀ kọ́kọ́ dárúkọ JLK mo sọ fún yín pọ̀pọ̀ àwọn tó ti pẹ́ nínú èèwọ̀ wọlé ìṣòro rẹ bẹ́ẹ̀ fún mi. rárá o tún ti máa fọ balẹ̀ má rora ìpín tó bá ra yẹn tán bàbá mi ah. ọkọ̀ táwọn celebrate America máa ń lò. ẹ àwọn fúbọ́ọ̀lù Nàìjíríà ni wọ́n wà lọ́hùn. ẹ àwọn tí gbogbo wọn náà máa ń lò. ẹ ò bá mi jẹ àdírẹ́sì bóyá kẹ wá kọ́ńtáàkì àti sàtòsùn àlà. máa ń wo lórí bọ́ọ̀lù máa ń wo. àgbà bọ́ọ̀lù àyè ó máa bọ́ọ̀lù yín dájú mi ṣé n tó lè rún kí wọ́n ní kí n pè kó bá mi ra. bẹ́ẹ̀ni sá. ìwọ ọmọ mi ni ó máa ṣe gbogbo oore ilé ayé ìfún mi. dádì. ó sì lọ rí o pọ̀ rí. àmì pọ̀ dádì. ìkọ́kùn kejì lẹ́sẹ̀. mo rò pé ẹrù yẹn ti wúwo fún ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ti rí ẹ̀ mọ́tẹ́kọ́. máa ní èjì ẹ̀ gbogbo oore ilé ayé yìí kò ní kò ní sá fún ọ. àbí àbí àbí àbí mo ti jẹ bẹ́ẹ̀. wàá lọ rí wàá bọ̀ rí gbogbo àrà táwọn tó ti lọ lu èyí ara tí wọ́n ti lọ tán ti bá lu ìlọlù èyìnbó gbogbo ara tí wọ́n ti dá olúwa bọ́nà wà á dájú bẹ́ẹ̀ lọ ah! wà á kórè wọlé. má sọ̀rọ̀ ẹ̀ka ẹ̀dá fún mi kò ló mi ṣàdánwò ní. fàgà bó ah, ti òun retí ó pa mí lẹ́kọ̀ọ́ kí wà ní lẹ́nu ọ̀pẹ. kí ni mo ṣe fún yín ah, ah, ó ti tó gẹ́ o alùbàtà kan báyìí kò kí ń dárin ẹni ni o kò ní dọ̀là mo máa gba owó mi lọ́wọ́ yín ah, kí ni mo ra ń gbá yín tẹ́yìn náà wọ́n á fi gbèsè tẹ́ fi ṣayọ̀ torí ẹ̀ ṣekùn bàbá bí ẹni tó mọ omi yó gbogbo yẹn ò tiẹ̀ dẹ̀ kàn mí àmọ́ nǹkan tó yà mí lẹ́nu nínú ọ̀rọ̀ yín ni pé ẹ̀yin nìkan ló ní gbèsè tí mo mọ̀nú ayé yìí tó máa ń fa ayọ̀ ẹ̀ tó máa fa akọ sí ẹ̀ ṣé o mọ ọmọ mi. ẹ gbogbo èèyàn ló mọ. olúwabọ́nà expert boy. ẹ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló forí kì lọ́sàn-án gangan nínú oòrùn ṣóun ló fẹ́ bá yín sanwó ni. ìlú òyìnbó lọmọ wà báyìí. ẹ kú oríire. bóyá o ò gbọ́ tẹ́lẹ̀ irú mi ò wá ní ní ọmọ ìlú òyìnbó kí n wá jẹ gbèsè kan kó ní gbèsè náà wá ní kí n mórí wá kí n fọrùn lẹ̀. Mm-hmm. owó tó dẹ̀ níye rèé àbùkù kan. ẹ wọ ẹ dákẹ́ jàre ẹ wo mo máa wọ yín o mo máa bá ojú yín jẹ́ gidi gan ojú kan ṣe lérò lọ o mo máa wọ yín turu turu turu turu bẹ́ẹ̀ gan ọ̀sẹ̀ nílé rò pé mo lè ṣe bẹ́ẹ̀ fún yín ẹ jẹ́ wọlé kẹ́ jáde kẹ́ fún mi lówó mi o. èmi Lagos máa ó máa ṣe o. bàbá èkó. ó máa ṣe o. bàbá èkó. ó máa ṣe o ó tún dòódì kó má dà fún ìyá gbèsè kó má dà fún ìyàwó tí ń bá jẹ. ẹ sàn bó ṣe rí mi tí mo jókòó mo fẹ́ kó o pariwo lé mi lórí dáadáa ni o. ẹ a jẹ pé kí n gba ipò gbogbo ará àdúgbò ẹjọ ẹ gbà ẹ máa bọ ó. hold on ẹ ẹ ṣì máa ṣe yẹn kó yá ọ̀tẹ̀dọ́lá òun ló jókòó ìfẹ́rí sun. ó mà ṣe o hmm. tí ẹ gbóná owó tó ń torí ẹ pariwo yìí hmm. èló ní gbogbo ẹ gan. two thousand five hundred ni eré púpọ̀. two thousand five hundred kò ní dáa fún two thousand five hundred. wàhálà kò ní dáa fún yín kí ló rí. ọlọ́run gan mọ̀ pé kò ní dáa fún yín ẹ ń sọ fún mi pé two thousand five hundred bẹ́ẹ̀ nípa ẹ máa wọlé ń sìnsìn ẹ máa kọjá de ẹ tiẹ̀ wá fẹ́ ẹ kọ̀ lórí ìdúró tí mo wà mo máa gba owó mi o. ṣótán tí mi bá fún ẹ ní owó yẹn torí mi gan rẹ́ẹ̀dì mi ò láìkí gbèsè tí mi bá fún ẹ lọ́wọ́ yẹn the next six months pẹ̀lú ọmọ àlè. ẹ wàláì olórí ọmọ àlè ni ó ti di oṣù mẹ́fà two thousand five hundred ah kí ni mo ṣe fún yín ṣé mo ṣe yín tẹ́lẹ̀ ni ṣé wọ́n fowó ran yín sí mi látọ̀run mi ò jíṣẹ́ yìí àyíká níyàn mo ní máa fún ẹ̀ dáná ah, ìkàlẹ̀ dán ẹ fi mí lẹ̀ ó ti di oṣù mẹ́fà lọ́nà kí ni mo fẹ́ fi kún. ó ṣe o ah mo ní máa fún ẹ the next six months. máa ṣe bẹbẹ fún yín lórí kíni tẹyìn gan lérò ṣẹrí ibi tẹ ń wò yìí. ẹ ilé wa ni. mo mọ̀ pé lẹ́yìn ni ibẹ̀ ni mo máa wọ̀ lọ odidi oṣù mẹ́fà tẹ̀sán yẹn àjọ máa máa sùn àjọ máa máa jí ni màá tún máa jẹun sí yín lọ́rùn tí bá ṣe tì kẹ́kọ́ mi ní bastard bẹ́ẹ̀ ni mo sọ fún yín o odidi oṣù mẹ́fà ni màá lò nínú ọ̀dẹ̀ yìí ẹ̀ǹjẹ̀ mi ló wẹ̀ sọ fún mi pé odidi oṣù mẹ́fà. Ah. mo kẹrùn ta ló kọ́ ọmọ yìí ní nǹkan burúkú báyìí ta ló ní kí ọmọ yìí fi ara ẹ̀ kó fi ara ẹ̀ sọfà fún mi báyìí màá la ọmọdé yìí màá rún ẹrún kúrú èmi tó yẹ wèrè ni mí gbogbo ètí mò ń mu yorùkọ bóyá nù mí dà débẹ̀ torí ẹ̀ mo ṣe máa pa. <laughs> wọn ò ní sọ fún yín gbà tí kàn mí òyìnbó bá ṣiṣẹ́ ẹ ṣàṣẹ kí á fún mi lọ́wọ́ mi ẹ ṣe kí á o ẹ ṣe kí á o mo retí yẹ wá fún mi lọ́wọ́. àṣàbí kí ló ń sọ. ṣòro pé mo rò bí a mo já ah. Ah, mi ò já kábọ̀ àjẹ gbọ́ mi ò já ṣíṣì ṣó mọ̀ pé ọmọ bàbá èkó ó tó sí bọ́nà ṣé lóòótọ́ ṣó rò pé mò ń parọ́ ni ṣé wípé Olúwabọ́lá dẹnu fẹ́ kọ ẹ́. ó dẹnu fẹ́ kọ mi nǹkan tó tiẹ̀ wá ń dùn mí jù ní wípé mi ò gbà fún un ìmájì pé mo wá gbà fún Olúwabọ́lá ṣó mọ̀ pé mo máa wà lára àwọn èèyàn tó máa máa tó máa help bó ṣe lọ sílùú òyìnbó yìí ṣó mọ̀ pé mo máa wà ń bẹ̀. àṣàbí ní sùúrù kó farabalẹ̀ Olúwabọ́lá ti lọ bá yẹn ó sì wà mí ṣe bó jẹ́ láyé bó jẹ́ àkànní ó sì fẹ́ kàn nínú wọn ó yá rìn síwájú tó bá jẹ́ pé òkè ń ṣọ̀rẹ́ mi ni ó yẹ kí n fún ẹ ní ìgbà tí tó jẹ́ wípé ò ní gbọ́rọ̀ fún oṣù kan. ṣó wà ní tìgbà tí ṣé mo gbà ọ́ nímọ̀ràn ni ní sùúrù àwa méjèèjì jùjọ mọ̀ wípé àti lọ ìlú òyìnbó nílùú wa ṣíṣe ìtẹ̀lé ni olúwabọ́nà àti lọ́nu wọn sọ pé mọ síbẹ̀ wó pé bóyá láyé á lọ akọni á lọ ọ̀pọ̀lọpọ̀ arákùnrin nínú ìlú wa yìí ló máa lọ ìlú òyìnbó lọ́kọ rẹ bá sì ti lọ ìwọ náà lọ ìlú òyìnbó nìyẹn. ẹ̀yin èèyàn mọ gbà mí kẹ ọ̀rẹ́ mi mà ti ń sinwin ah, ah. tó bá ṣe pé òun sinwin èmi sí láyé láyé tí mo ń rùn. Ah, ṣó mọ̀ pé tó bá jẹ́ pé ò kì í ṣọ̀rẹ́ mi ó yẹ kí n fún ẹ nígbà tí àbí kí n pa ẹ sínú báyìí èmi láyé láyé láì tó máa ń rùn yẹn ok mo lóyìnbó kan tí mo fẹ́ sọ it smells. go eh? for big. ní kí ni kí ni nǹkan náà rubbish ló ń sọ akọ́tọ̀ ṣe títí tí tó lábọ́dà fi bọ́ mọ́ ọ lọ́wọ́ òun ló túra wọlé ìwo àánú rẹ̀ ṣe mí. mo bí pé jẹ́ kó rí ẹ pé o <laughs> eh, mo bí oh. pé jẹ́ kó rí ẹ pé má fẹ́ bu ara bú mi o jẹ́ kó rí ẹ pé o mi ò tẹ̀ ní bẹ̀ṣọ̀ rẹ mo bó ṣe wà yìí olóṣì ó má lọ lẹ́yìn. mi Ah. <laughs> hello adékànbí ọmọọlá ah, ẹ kú ọjọ́ mẹ́ta mo lọ́hùn. ẹ fàlàfíà lé nǹkan tí mo fẹ́ sọ ní kẹ́gbọ́n ọmọ tẹ́ ẹ ní kémi mú wá sílùú òyìnbó tí mo sọ pé lẹ́dàá rẹ̀ rọ̀ mọ́ sílùú òyìnbó àbẹ́ẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀ fún mi pé alálẹ̀ ayédáadé àwọn ó tilẹ̀ wọ́n ti ti lójú o ìgbà tá a ti wà nù bàálù ní ti ń jẹnu yànsànyànsà ní í ṣe bí olórí burúkú kí la balẹ̀ sí báyìí àwọn ọmọ kéékèèké ìbò primasure àwọn ọmọ tí wọn masure ló ń bá wọn ṣe pọ́ọ̀tù ló ń fi ń ṣeré ló ń rán mí nù rẹ olóṣì ẹ sọ pé ọmọ tó kọ̀ lẹ́ fi rán mi ń ṣe kò lè yí padà balẹ̀ kò lè yí padà tí n bá pẹ́ kò mí sí wàhálà ní sẹ́yìn tó bọ́lá kẹ́ má jèrè ọmọ yín ni Ah, ọmọ tí ó dojú sí ẹ wò ẹ gbọ́ mi dára balẹ̀ ẹ mọ́ pè mí mọ́tẹ́ fi kú o. èwo èwo lẹ́gbẹ̀ẹ́ bottle sleeve kí ni bottle sleeve bottle sleeve ó mọ̀ tí kọ́ọ̀tù. balẹ̀ ṣé o ṣé o sì mò ń gbọ́ èpè o. wọ́n ní bọ́lájídé lu èbó eh. òsì ló ti ń lu èbó ah. wọ́n ní bottle sleeve ní í ṣe bottle sleeve ṣé wọ́n ń ta tẹ́tẹ́ ni àbí kí ni. tẹ́tẹ́ ní jẹ́ bottle sieve. ṣe wá rí abẹ́ẹ̀rí ṣe rí mi abẹ́ẹ̀rí mi ṣe rí abẹ́ẹ̀rí ṣe tó kọ́kọ́ lọ tó bá ṣe bottle sieve lọ́hùn ṣé wọ́n mọ̀ òun. bóò ní òṣèṣe báwọn yóò gbogbo òòlù tí gbogbo òòlù ràn lọ ó sì lọ fún òòlù ta tẹ́tẹ́ lọ́hùn. ìyóò dá o. ó rèé o kò bàjẹ́ rí o mm. kò wá ní torí lè kó wá bàjẹ́ Elédùmarè òní kò ní bàjẹ́ nínú kò ní bàjẹ́ ah! ẹ wò ó balẹ̀ eh? bísọ̀bì ó bá dèbò Olúkànbí là á ké sí ebo ah! ní bàbá ẹ jẹ́ aránṣẹ́ pé eh, bàbá Èkó ṣe wá rí fọ́rọ̀ yìí kí ẹ ṣe pé dáadáa balẹ̀ àyọ ẹ kọ àjọ mojú ẹsẹ rí ọ̀rọ̀ tí máa ń dùn yàn àjọ hmm. mojú tó ni ọyá ẹ ta lẹ́ràn lọ sọ́dọ̀ àbẹ́kọ. àwọn àìwá àwọn olóyè àjọ lálọ pé ah, iṣẹ́ wa àjọṣe ni. kò bàjẹ́ rí kò sí nítorí kò bàjẹ́. kò tiẹ̀ ní bàjẹ́ mọ́ àlọ́ bàjẹ́. ẹ lọ pé àbẹ́kọ fún mi. èmi kọ́ Mr Money o èmi kọ́ mo kọ́ ń sáńsà àwọn olúwa bọ́dà èmi mo ní ẹ wọ́n bá ń jẹ́ wọ́n bá ń jà sóko o èmi ni mí olúwa bọ́dà. ah gba ìran látẹ̀wọ́ nìwọ. ìwọ ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ yìí tẹ́ lọ́mọ mi ṣe èmi ò gbàgbọ́ o. bàbá èkó. ìlara lélẹ́yìí tó ń bọ̀ yìí o àìyàn kì í jẹ́ ń bínú orí kó fi fìlàdé kókó kó fi fìlàdé goro o. ẹ sọ wà jẹ́ kí n sọ̀rọ̀. ẹ jẹ́ má bínú ẹ̀yin lẹ́ láṣẹ o baálẹ̀ Ah. irú kálíbà mi báwo ṣe fẹ́ bí ọmọ olórí burúkú tó máa tó máa ṣe láti jàtí lóòótọ́ wọn nínú kòkò dúdú ẹ̀kọ́ funfun ti ń jáde bíi tọmọ mi àtèmi kọ́ ah. olúwa bọ́nà kì í ṣọmọdá dáadáa expert bọ́nà kì í ṣọmọdá jàtí smart child lọ́mọ mi ẹ pè ọmọ yín ọmọ mi ò lè ṣòṣì irọ́ ni gbogbo eléyìí já sí. bàbá èkó tí bá ṣe pé ìrìkúrì ìfilẹ̀ àdìgún náà tájídìgún já lórí ọ̀pẹ tí ìfilẹ̀ ẹ̀tún náà rò sọ́mọ rẹ fẹ́ bójú ìlú jẹ́ ni ọmọdé lu èbó ó ń ṣe rádaràdà rádaràdà bí sẹ́nu òjò bí ọmọ olórí burúkú ló ṣe ń ṣe lọ́hùn tọ́mọ̀ pọ̀ mọ́ ó sòfè àásòsì lọ́ọ̀ ni àá nìkan máa mú lọ ọmọ tó ọmọ máa tiẹ̀ káwé kó sòsì lọ́ọ̀ lu èbó ni ṣé ọmọ tí ó lè lọ sọ́ọ̀nù. balẹ̀ ẹjọ́ ẹ má bínú ẹjọ́ o ó wà nínú ìwé mímọ́ o wípé wádìí ohun gbogbo dájú kí o sì di èyí tó ń ṣe òtítọ́ mú ó dà pé ẹ ò ṣèwádìí o kẹ tó kọ̀ǹkúlù lọ́kọ̀ọ́ra yìí pé ọmọ mi ṣe já ìjà ti nílùú òyìnbó tó lọ. kí mi kàn fáàmù. bàbá bọ́lájí ẹ kí ọmọ yín kó tó wá ọmọ ẹ̀ bá ṣọ. ṣe ẹ wá kó tọ́ àbíkọ́ bẹ̀rẹ̀ ṣẹ́. gbogbo rárá àdá tó ń ṣe nílùú òkè lọ́hùn. kí ló fẹ́ ṣe. mo fẹ́ pè. àwọn yà pé kó fi sí gbohùngbohùn sókè. mo fẹ́ pè kẹ́dẹ̀ ẹ sọmi wa. kí ló ṣe tẹlifóònù sọ́ọ̀jẹ́ wọnú omi bá mi rè ẹnu bá mi. hello olúwabọ́nà. ah bá mi ń gọ̀ọ́kú yín bàbá. what's up G? what's up báwo ni. mo sọ fún yín bá mi mo sọ fún yín bá mi pé kò ní wọ́ọ̀kì bẹ́ẹ̀ ti ń sọ́ọ̀mù mo sọ fún yín pé mi olúwabọ́nà bí mo ṣe ń bọ́ọ̀nù wọn nínú ìlú tí mo bọ́ọ̀nù wọn lọ èkó bí mo ṣe dé ìlú èbó yìí màá bọ́ ọ̀nà tí gbogbo wọn fi jáde láyé ni ẹ wọ bá mi kété tí èmi dé ìlú èbó èmi ò bá àwọn èèyàn dúdú ṣe máa o àwọn èbó nìkan ni mò ń sílẹ̀ àwọn gan kó mi jẹ wọ́n sílẹ̀ pẹ̀lú big boys. ẹ jọ mi ò fẹ́ wé ìsàkókò àwọn kan náà ti sọjá ìjà ti káàkiri ìlú lórí travelling tó lọ yìí ìjà lára ò tọ́ bọ̀rọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ lára ó dẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ wọ́n ní bí wọ́n ṣe lọ ìlú òyìnbó yẹn o ìwọ ìwọ ìwọ o àwọn tí o lọ bá lọ́hùn o gbọ́rọ̀ sí wọn lẹ́nu o tẹ̀lé protocol irú àwọn èèyàn tá a ti ti travel láti ìlú wa yìí gbogbo táwọn yẹn ṣe wọ́n ní wọ́n ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ṣe ni òun ṣe já ìjà sí lọ́hùn mo ní láyé ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ló máa jọ lẹ́yìn kọ́ ọmọ gbọ́ fàárì kó lo decency ọmọ mi ò ní ṣòṣì nílé tiwa abá nílé ni ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣọpọ̀rọ̀ òótọ́ náà sọ ni àbọ̀. téèyàn bá máa ti wálé ayé tí ò lówó lọ́wọ́ kò máa ráyé wá. Daddy, I know you are talking out of frustration. You see this lady here? She is always frustrating me. Ìyá gangan ni Dóngóyáró, ta ló máa pẹ́ yín Dóngóyáró, a ah, sẹ́pẹ́. Yé! Kí ló ṣẹlẹ̀? Bọ́tà! Èmi, ọdẹ. Look who is talking o. You that mommy always act like a fool. Ìfẹ́ ní pé mommy mi máa ń ṣe bí arìndìn. Tó bá sọ pé mọ́mì ń ṣe at least dáàdì ẹ̀ ṣáà ṣe bí arìndìn. Tí continue kọ́ntínú láti máa gbélé ẹ̀, ayé mi á máa bàjẹ́ ni. Kò sí yẹn tó ọlọ́run bá, kò yẹ kó jẹ́rú sídì yìí lẹ máa gbé pàdé mi ọlọ́run. Dákun máa bá bàbá rẹ̀ sọ, kó nífẹ̀ẹ́ mi. Mommy loves you ẹ á sọ Yorùbá. wọ́n nífẹ̀ẹ́ yín. yé fẹ́kẹ́ láti kẹ̀ yé. sídi. ayé fẹ́ kọ́ mi lóró. mo ye plan ayé mi kọ́ lélẹ̀ mo yàn dáadáa ibo ni mo ti pàdé eléyìí. ayé oníborí mi èṣù oníborí mi gbèjà mi. ó dádì ẹjọ́ ẹ dáríjì mọ́ mi ẹ̀yin náà lẹ́dẹ̀ máa ń sọ pé no one is perfect. parọ́ mọ́ ẹ̀. àbá mi tó bá yẹ pé tìyún ni wọn ò parọ́ wọn ò fi yún parọ́ lórí ọ̀rọ̀ mi o.